أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول اسمه الله سبحانه وتعالى ọlọ́run bá tí ó fi dáadáa súnà tí ó fi kọ́ wa jọ sí ìjókòó ilé ọ̀sán tèmi àbí ọlọ́run bá subhanahu wa ta'ala inú ọláńlá rẹ̀ irú ìjókòó dáadáa báyìí ọlọ́run tó kọ́ níbi ìta ìwà ọlọ́run bá subhanahu wa ta'ala ولكل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون ọlọ́run bá ní nínú kan tí ọmọ ènìyàn tí ẹ lè máa dunú sí tí ẹ lè máa yọ̀ lé lérí ó náà ní kí ó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fún yẹn láǹfààní láti máa tún lékún nílànà tẹ̀sán ìjókòó tá a jó lọ́sàn-án èyí tí kò ní èméjì ìjókòó ẹ̀sìn ni bákan náà ìjókòó ìtají súnà ànábì sallallahu alaihi wa sallam bákan náà ìjókòó àlékún orí àlámọ̀rí ẹ̀sìn wa àwọn bíi Allah subhanahu wa ta'ala irú dáadáa yìí wọn bá kó jẹ́ kókó nítorí ayé wa. akọrọ ọ̀pọ̀lọpọ̀ àtàwọn fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀tọ́ jẹ́ pé òun náà ni ọlọ́run fi súnà yẹn rán Allah subhanahu wa ta'ala òfin súnà yẹn rẹ̀ ní kẹ́kẹ́ ju ànábì náà lọ sọ́nà lọ́wọ́ àárín ọ̀sánlá ẹ̀lú pàtó àwọn bàbá ń júwe dandan pẹ̀lú súnà wọ́n sọ pé tọ̀rí ìkọ̀tù muhammadiyya wọ́n ní ojú ọ̀nà ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam. àbí ọlọ́run bá ọ̀pọ̀lọpọ̀ àṣàlátù àti àlàáfíà ọmọdé ti ànábì muhammad sallallahu alayhi wa sallam. bákan náà àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ ọlọ́run bá kójọ ọba ní ìṣàlékún dáadáa àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ nínú wọn àwọn tí wọ́n ìsìláyé má ọlọ́run bá kó bá ní ìṣàmójúkú oníláyè fi wọn ọlọ́run bá kó bá ní ṣe wọ́n ní ọmọ àdìsẹ́nà tó mọ̀ ṣe wọ́n ní ọmọ náà a mọ̀ ṣe àdúrà fún àwọn afáwa tí wọ́n fi súnà mà wá nítorí pé ọ̀gá orin ní kéèyàn lọ súnà jẹ̀má ìjókòtà ajó lọ́sàn yàtọ̀ àwọn dánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe yóò jẹ́ kéèyàn rí mọ̀ pé orin ní kéèyàn lọ súnà kéèyàn bá jẹ́ ẹni tó mọ gbogbo kí ayé ìkálò ní kọ̀ọ̀mùs tí ò bá mọ súnà tí ọmọ kékeré tó ń ṣẹ̀parí ìdàríyà ó dàbí onísúnà bá gbanú ọmọ kékeré yẹn yóò dẹ̀ sọ àgbàlagbà bí a pòfẹ́sọ̀ àbí dọ́kítọ̀ yóò dẹ̀ sọ de ẹni yẹpẹrẹ. ẹ mú wa ah, òpin ọmọ tó ṣẹ̀parí ìdàríyà tó ń ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ó ilé wa já ẹni tó jẹ́ àgbàlagbà tó tún wá jẹ́ ẹni tó ti pẹ́ lẹ́nu fáwọn kẹ́kọ̀ọ́ gba mú tó wá ń ṣe bí ọ̀sẹ̀ ṣẹ̀ ó sì ń gbájú máa ń fún ìyàrá báyà náà àṣọ ìgbà ló jẹ́ kí máa ṣe kéré tó yìí àwọn tó jí àwọn àgbàlagbà tí wọ́n sórí súnà tábàkì láwọn mú báyìí ló tàbí ẹni pé àbáwà gara bí wọn gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ sí wọn tó mọ́ káàdì lẹ́nu lórí rẹ̀ ó ní pé àwọn nǹkan jẹ́ ní mọ́ fún ìrìn agbára àsúnà lọ́jọ́ orí èèyàn lè kéré ní ìmọ̀ èèyàn lè kéré bọ́tí ẹ̀bá níjọ́ ní súnà púpọ̀ àkàtì lọ pẹ̀lú ẹ̀ púpọ̀ àsúnà ìlà ìyẹn agbára àti sọ́nà àkàtì wà pẹ̀lú ẹ̀ torí pé ẹ̀rí ni ẹ̀rí dẹ̀ ju ẹni tó ń sọ́ mi lọ ẹ̀rí ju ẹni tó fẹ́ sọ fún náà lọ. olóògbé jẹ́ pé sábà ti fẹ́ wà nínú ìjókòó dáadáa báyìí àbọ̀dọ̀ máa sàdúrà fáwọn àfáwà sọ́nù súnà rẹ̀ torí pé pẹ́ẹ́pẹ́ẹ́sà kọ́ wa ní kí ó nìkan ni tí wọ́n bá fi súnà rẹ̀ wá ó sì ti kẹ́lò ní owó ọ̀sìn ìjà wọn táwọn sọ̀rọ̀ rẹ̀ àjọ ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo àwọn afá tí wọ́n fi súnà kọ́ wa yálà ọkọ̀ wa ní àjókòó níwájú wọn báyìí àbí akatínà wọn adẹ̀ṣàǹfààní bẹ́ẹ̀ àbí agbọ́rọ̀ wọn adẹ̀ṣàǹfààní bẹ́ẹ̀ ọlọ́run bá bá mi ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ti kú nínú wọn ọlọ́run bá ní mú ojú kò ní láìsí wọn. kò sóò sọ ní dánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe yìí tí wọ́n sọ yìí pé ká sọ mẹ́ńsílẹ̀ tó lè máa ń Bukhari ọlá tó ń bẹ àti ìpèsè Bukhari wà nínú ẹ̀sìn àti kìtáàbù rẹ̀ nínú ẹ̀sìn Islam ipò lọ́wà ìtàn nínú àwọn àfáà wa fadila tu sheikh al azam ibn muhammad shuwair hafidhahullah ta'ala wa àjókòó láti kọ́ àkùrẹ́ ọ̀rọ̀ yọ̀dọ̀ wọn níjẹta ọlọ́ba ń bàtà wọn sọ́dọ̀ àdéhà tó ṣe Muhammad mùsùlùmí rọ̀ṣùlùmọ́ ọ̀hún àbúrò tọ́lọ́ kọ́ bá ní kí bàbá náà bàbá náà nínú àwọn kọ̀wáàs nínú àwọn tó súnmọ́ ṣe ìdùnnú báyìí rọ̀ṣùlùmọ́ ọ̀tàn ẹ máa ní àpọ̀lọpọ̀ àwọn fàtàwà ṣe ìdùnnú báyìí bàbá ṣe Muhammad mùsùlùmí àwọn ni wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jù àjọ ọlọ́run ọkùnrin jẹ́ ìjọba nìkẹ́ wọn àti gbọ́n afáàsùn náà sábà lẹ́yìn náà gbogbo nǹkan ló máa ń ní sábà àbí tàbí kó jọ àwọn tí Allah subhanahu wa ta'ala tó lò fún dáadáa yìí àbùdó má ṣe dọ́ àfún wọn torí pé àwọn èèyàn tó ń fi àyè tí wọ́n fi ń da ẹ̀sìn rú àwọn èèyàn tó ń fi àyè tọ́nà ọba fún wọn àti ọ̀dọ̀ tọ́nà ọba ní kí wọ́n ní wọ́n fi ń da súnà rú wọ́n fi ń torí pé tí o bá jẹ́ àwọn tí wọ́n ń da sínú ọ̀dà àmà ọkọ̀ ọ̀tọ̀ ní fẹ́ẹ́ tàwa ṣe o láti lọ bá lọ bọ̀ tó bá ti ń tàwa alábàá náà onífẹ́ ṣe kí ni o ànífẹ́ dákẹ́ àmọ́ta ẹ̀ka pé torí pé ẹ̀rọ mi ń bẹ tí ó kò sínú ṣùgbọ́n gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìtẹ́jú náà àwọn èèyàn tó gbọ́ irú àwọn oníwọ̀rọ̀ àwọn onírúurú ìjọbi ọdún tó ti tó mẹ́rin márùn sẹ́yìn ó gbọ́rọ̀ àwọn onírúurú nípa ìmọ̀ àgbẹ̀kọ́ ìrọ̀ṣùpọ̀ ìmọ̀ ọ̀tà ààrá ó sì dàníyàn fún wọn lọ sọ tí ó ti gbọ́ sínú òdúdú yẹn tí ó bá láwọn afá súnmọ̀ tọ́lọ̀ ọmọ bóòlù láti gínú láti sàánú rẹ̀ ẹgbẹ́ yóò lálàsì tó jẹ́ pé àwọn tí wọ́n bá ní ọ̀dọ̀ tí wọ́n dẹ̀ ní ààyè àwọn wọn fi àyè wọn ta súnmọ̀ jù lọ́pọ̀ yẹ ká máa ṣàdúrà fún wọn a lè ṣe fún wọn ní tó bá ṣe dáadáa sí ìfà káàfi ooo àlébìlẹ̀ ṣe mùkáfà dáadáa sí ẹ padà fún ẹ̀bá wá ní nǹkan tẹ́ fi ṣe bùkáfà fún ìbàlúwàbẹ̀ ẹ̀kàfà fúlú ọjọ̀gbà àkọlùwà òfin àwọn ilé ẹ̀kọ́ al-manhaj al-islami lójijì òkúta òjijì náà ní abẹ́ àkóso àwọn fọ̀dílà tó ṣe al-imam abbas mọ̀tàwọn fàtàlá ọlọ́ọ̀ ta'ala wa ra'ah tí wọ́n gbé ètò dáadáa ìkalẹ̀ fún àwọn onísúnnà àmì ọ̀dọ̀ lẹ ní

àní ìkẹta fi lè sọ ẹ̀sán wípé ìkẹtẹ́ pè wá fún káwá sọ yìí àti ìṣẹ́ ìbúra káwá gbọ́ yìí òfin ìkẹta nìkẹta fi lè sẹ̀sán pé ń bì lápèjúwe èmi tí ẹni tí wọ́n sọ ẹfún mi lápàtà sùn bàbá ìkọlẹ̀ ẹsùn lẹ́kùn dáadáa fún nítorí pé ẹfún mi láǹfààní kí dojú gbọ̀ngàn tó pọ̀ níwọ̀n bá sùn pé péré pé so àdìmọ́ mọ̀kọ́ rẹ̀ ẹ̀yẹ́ ti ta ẹ̀yẹ́ ti ta sọ ìbùkọ́ rẹ̀ pẹ̀lú ẹtún fún ẹ láǹfààní kéèyàn tún lè tún wo àwọn àwọn nǹkan àwọn nǹkan àwọn nǹkan àwọn nǹkan ẹ wọn àgbẹtẹ ẹ bá tún ka sọ yìí lùkọ́ látọ̀ra lọ èyí ó ti gbọ́ yàtọ̀ sí ẹ̀sìn lọ ìtẹ́lẹ̀ wọ́n á dọ̀kọ́ yìí dáadáa lélẹ́ yìí jẹ́ àwọn àmì Allah subhanahu wa ta'ala kó bá ní sẹ́yìn náà sọ lórí nàkúlù lakum jazakumullahu khairan barakallahu fi juhudikum wa shakarallahu sa'alakum. طبعا الإمام البخاري دريكو سياسي àti fẹ́ sọ́síwájú díẹ̀ ìdílé náà kí ló fà á àfẹsọ̀ Imam Bukhari tí Imam Bukhari jẹ́ sọ̀hábà láfẹ́ máa sọ̀rọ̀ Imam Bukhari àti ẹ̀gbọ́n àwọn sọ̀hábà nínú Al-Qur'an àwọn ọba ni wọ́n sábà kú nínú awwalun nínú al-muhajirin wal ansar àtàwọn ẹ̀mọ́ yí ayé ọlọ́run bá ti ń sọ lásán bẹ́ fún àwọn sọ̀fún وربك يخلق ما يشاء ويختار ọlọ́run bá rẹ nínú ọkùnrin ọlọ́run ni ọlọ́run bá máa ń dá nǹkan tó bá wù ú yóò dẹ̀ sẹ̀sà nǹkan tó bá nínú tó bá dá yẹn yóò sẹ̀sà tó bá wù ú jẹ́mọ́ sábà ní sàgbòsí ara wa Allah subhanahu wa ta'ala ó sa ìfẹ́ al-Imam al-Bukhari rahimahullah rahmatulah àwọn náà ní pé a fẹ́ nítorí pé àwọn èèyàn kẹ́ ń bẹ ìbẹ́nu àtẹ́lù wọn àbí ìmọ̀mọ̀ ipò tí wọ́n wà nínú ẹ̀sìn yóò mọ ẹgbẹ́ wa jìnnà sí súnà lọ́nà àwọn oníkọ́ọ̀lù kan ní ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan àlè mọ súnà táwọn ti wọ́n bùkọ́ ó ní pé nǹkan tí a fi ń sin àwọn àdẹ́kà kárí àlè mọ́ bùkọ́ ìbí náà ìkárẹ́ yẹ kó àádọ́ kìtà fún jẹ̀tún bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ nà lọ. Ìmọ̀ Bùkọ́lì gẹ́gẹ́ fún ẹgbẹ́ pé tíra yìí ìtafẹ́ sọ̀rọ̀ rẹ̀ tíra náà Bùkọ́lì sọ̀rọ̀ Bùkọ́lì ó ní orin fún jíjà láàrin òun àtọ́lọ́run. Sọ kò sí bá ti fẹ́ mọ súnà tí a bá ti má alimam Bukhari torí pé ó ṣe sẹ́ ó ṣe tó ń tẹ́sí gbogbo ẹni tó bá ṣe kìí ṣe àwọn ni à ń pẹ́ ní tó ń wọ̀rọ̀ lọ́wọ́ tó sọ lónìí nìsí ọ̀rọ̀ la fẹ́ sọ ọ̀rọ̀ yìí pé tán kí oníkálukú kó gbọ́ yé pé lẹ́yìn alukur'an a tún mi ta ti mú ẹ̀rí ẹ̀sìn wa tó jẹ́ inú sunna nígbà Muhammad sallallahu alaihi wa sallam tó inú sunna wá mú ẹ̀rí wa

tá a bá ti wá ń fẹ́nu àbùkù káwọn èèyàn yẹn àbí tí a bá ti mọ ipò táwọn èèyàn yẹn wà ajẹ́kọ́ súnnà yẹn yóò mọ̀ sàfẹ́kù láàrin àmọ́kò ìyàwó lẹ́nu jẹ̀ máa gbogbo tó ń ṣẹlẹ̀ iná ó ń jẹ́ ẹ̀rí tí ànábì ti sọ náà ní sallallahu alaihi wa sallam tí ànábì sọ ìhàdíbà bí ra ọ̀fẹ́ ọ̀bà àkọ́rẹ́jà wọn lè má bó dá àwọn ọ̀gá ẹrù mi láàrin àyè ìgbà ní sọlá sọ sọ wípé yóò dásìkò kẹ́ àárín ẹlòmíì ní ìjẹ́ pé yóò jókòó aláàárín kẹ́kìrì ìtẹ́kẹ́ rárá rẹ̀ kẹ́kẹ́ àdébìnrin yóò jẹ́ kò yé dọ́lá lórí àga ọlá rẹ̀ ẹ̀fà nàbí lọ sọ pé àlá kò sọ pé tí àràgbé àríkà àga tó fi éyí àga ọlá tí ó mọ dọ́lá ẹwù mi síbá kọ̀kọ́ yọrọ fún mi àdébìnrin yóò fẹ́ dúró àsìkò kan fẹ́ pé àwọn èèyàn kó mọ wà fẹ́ pé wọ́n jókòó sórí àga ọlá àga yìí wọ́n mọ̀ wá sọ yìí pé máa wà jáde náà fi kìtàbí láà wọ́n lè wá o abọ́sẹ̀ bá ní sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní táwọn abájẹ́ nínú Al-Qur'an nìkan làwọn mẹ̀tẹ̀ ṣe bá ní pẹ́ nínú súnà ẹ̀rí kan bẹ nínú súnà ẹ̀rí kan bẹ níbi báyìí wọ́n lè rárá ní táwọn abá rí nínú Qur'an á ní halal ní táwọn abá rí nínú Qur'an tó jẹ́ haram á ní haram but súnà ẹ̀gbàgbé fábí ayé àdíje bá dáwó yóò mú wọ́n tún wáyà Qur'an wà wọ́n tún lódì pátá wọn ní fábí ayé àdíje bá dáwó àdíje mi

kárí àwọn èèyàn kẹ kí wọ́n wà lórí àgọ́ ọlá káwọn wá tuntun gbogbo táwọn máa sọ àwọn pàtàkì tó náà ẹ ti bẹ̀rẹ̀ mọ̀ yí pé wà láàárẹ̀ bí òbí ṣe rẹ̀ ọlọ́lọ́ àwọn àmì ìdá táwọn bá fẹ́ máa wá sọ ìdáàbòbò nípa àwọn ẹni yẹn adẹ́pẹ́ táwọn náà ṣe ṣe máa ya táwọn àmì sunna àwọn náà ń dáàbòbò sunna òun ni wípé àwọn èèyàn tí wọ́n ti lọ nínú àwọn sálàmù sọ́ọ̀lì àwọn ẹni tó ti lọ tọ́jà àwọn mẹ́mà fà àwọn onígbàgbẹ́ nípa ìsìn wa yìí ká máa kọ́ sí wọn ká máa tọ ìlànà wọn jẹ̀mọ́ ẹgbẹ̀ lórí rẹ̀ من كان مستنى فليستنى بمن قد àwọn tó ti kú ní kẹ́ máa wò fàyín lẹ́nu káyìyà àtòlùkọ́ tó ń bẹ láyé láyé òmìnira rẹ̀ ètò ọkọ̀ wa ò tí ì lè balẹ̀ ipò fìtí òun ṣe kí ni o omi ti ọ̀dọ̀ rẹ̀ jáde. ìdá àwọn tí wọ́n ti kú nínú àwọn ẹni rí àwọn tí wọ́n ti kú nínú àwọn àfẹ́ẹ̀sì àwọn ní àmọ̀ sọ̀rọ̀ wọn ọmọ sọ̀rọ̀ wà fún mi wá tí kọ́lọ́ ti pẹ́ ti parí ayé wọn ọkọ̀ wá ti balẹ̀ gbé ìdá àmọ̀ ní gbangba wọn láti o láti bá

kákọ́ mọ̀ sọ nípa àwọn àfa àsálà tí wọ́n ti lọ à ń dáàbò bo kí n jẹ náà àṣọ ìlà. a ti gbọ́ yẹ pé sóyún àlàfẹ́ dáàbò bo kí pàtó láti fẹ́ mọ̀ kọ́rí jẹ nípa ṣùgbọ́n ká ti lè bá àrí súnmọ̀ dáàbò bo abọ́dọ̀ dáàbò bo pàtó láti ta ni o àgbà mọ̀ kọ́rí. ọ̀dájà bá kọ́kọ́ náà lè máa mú sọ̀rọ̀ ọlọ́run ti àlá Imam Muslim ọ̀rẹ́mọ̀ lọ àdínà àwọn tó tún nípò tààtò lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá nígbà Imam Bukhari nínú ẹ̀sìn ló sọ wípé wà láyé òbí nípa ilá hàtìrò ó ní wọn Imam Bukhari ẹni kẹ́kọ̀ọ́ oníkùnrin rẹ̀ àti ó jẹ́ oníkèéta oníkèrè ta nìkan yóò rí Imam Bukhari tí ó mọ̀ tí ó ya tako àti ọ̀yà rẹ̀. nítorí pé téèyàn bá wo dáadáa tí ọlọ́run bá ti ọwọ́ Imam Bukhari tó bá tó bá wo tọ́lọ́run bá tọwọ́ rẹ̀ sí wàláhì. súnmọ̀ ní rẹ̀ pé tó ti pẹ̀lẹ́. fẹ́ lè máa tún ẹ̀ ó mẹ́ta ọ̀sán pé tó bá yẹ pé bá

gbàtọ́ di àsìkò alimam Umar bin Khattab radiyallahu anhu abirul mu'minin ọdún náà màlìbáyé láti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wípé ìmáàmù Umar bin Khattab abirul mu'minin ó dà léyà wípé òun fẹ́ kó súnmọ́ àjọ gbogbo táwọn ti kọ́ lọ́dọ̀ àti sallallahu alaihi wasallam òun fẹ́ kó jọ sójú kan kó wà lójú kan bá ṣe rí lónìí ó wá pe àwọn sàhábà tó wà láyé gbọ́ ṣàṣàrọ̀ mọ̀láyà rẹ̀ ó lè sàárà mọ́ ó lò fún kákú gbogbo súnmọ́ àjọ ẹ̀rẹ̀ lọ́wọ́ Umar bin Khattab tó sọ̀rọ̀ yìí nínú àdíjọ bẹ́ẹ̀nà àbáàtì lágbàmọ́n àbùkọ́rì nínú àdíjọ náà bùkọ́rì ìgbàtàṣà fẹ́ jáde láyé jáde bí káwọn ẹlọ́mú tí ráwà ó mọ̀rún wà lẹ́tọ́ sọ pé tọ́mọ́ fánà bí mú èyí lọ́bí ọlá àmì nígbé àwọn wọ́n bẹ̀rù tó pọ̀jẹ̀ tó bẹ́yà wájà wo sàhábà kálẹ̀ mọ̀ ibi ọlọ́run bá ní máa ń fi nǹkan iná lọ́wọ́ Allahu ya'lamu haythu yaj'alu ìsàlẹ̀ ọlọ́run ló mẹ́ tó fẹ́ lò fún tẹ́kọ̀ọ́ fẹ́ bó ti wá pàmò sọ àwọn àjọ gbóná kò sílẹ̀ sílẹ̀ láti kó sínú ìjọ dà bẹ́ẹ̀ ọwọ́ àtúkà títí àwọn sálàbù ní pé tẹ́ máa bẹ́ẹ̀ ṣe ìjọba yẹn ọwọ́ àlùbẹ̀rẹ̀ ti kọ́rọ̀ nígbà táwọn sábà ikú dẹ́sẹ̀ náà dékìlẹ̀ òkòjọ́ Umar wa kò mọ̀ rọ́sọ́dì lọ́wọ́ tààrà àwọn ọ̀dọ́ àbáwọn wa ní ah, ah, mo ti súnà jọ nígbà tí mo ti mú pé kí kí n má kó súnà jọ. kí ló ń ó ní mọ̀ ń bẹ̀rù tó mọ̀ jẹ́ pé yóò lọ ni o àlùkò àrùn àwọn kàlífà mi náà dé Usman Ali kálukú lọ kálukú lọ kálukú lọ títí títí tó fi dé tásùrù àwọn sábà fi parí tó fi dé tásùrù àwọn tàbẹ̀rìn owó náà ń sọ yọ ọgọ́rùn ọdún kan ti fi kí ni ó ti bọ́ sẹ́yìn bàtà jìgbà nígbà tó di àsìkò Umar ibn Abdul Aziz rahimahullah rahmatan abdul òun ni Umar ibn Abdul Aziz rahimahullah inú lòun kẹ́fì rí pé à ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń kù wá rọ́sálà àwọn tí wọ́n ń darí àwọn ìlú kan yìí pé tí wọ́n wá àwọn àfáà tí wọ́n bá jẹ́ pé wọ́n nímọ̀ nípa sunna àdọ́gba Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe kí ni o tí wọ́n dà wà náà sunna tí wọ́n kó sunna jọ kó náà wà lójú kan kó náà jẹ́ pàmì ṣe kí ni o ààrẹ rí náà. ìyá ló bí nǹkan tí àlè máa az-Zuhri rahimahullah rahmatul abirad tó ń fi kọ́ tó fi kó sunna jọ nígbà náà. bọ̀ sunna tí mọ́mù tó ń kó jọ ó kó gbogbo nǹkan táwọn máa nígbà náà àwọn ọ̀rọ̀ hadith ọ̀nàmọ̀ sọ́làm àwọn àfáàrọ̀ àwọn sọ̀hábà àwọn mọ̀lákọ́t okò gbogbo ẹ̀ ọkọ̀ òjò sójú kan bí amúlì mẹ́rin bí amúlì abẹ́rẹ́ mọ̀mìnì Umar ibn Abdulaziz rahman ọmọ ọ̀tá pẹ̀lú àṣẹ Umar ibn Abdulaziz ti gbé ẹ̀kọ́ súnà ẹ̀kọ́ nítorí pé àfẹ́ kó jẹ́ pé súnà òní segin mọ́ òní sí láwùjọ wọn ṣe eléyẹ nípa bẹ́ẹ̀ mọ̀ rò pé ṣé máa ń bọ̀ kọ́ ìrọ̀lọ́mọ̀ wọ́n tó nẹni àkọ́tọ́ kọ́kọ́ súnà jọ ni ìgbà míì ń bẹ ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè jẹ́ pé tó bá ti nǹkan bẹ̀rẹ̀ ló ṣe kí ni ọlọ́run máa ń fún lórí ìrìn tàbí àti ọ̀nà tó ní kálukú bá gbà ṣe fún mọ́ńfẹ́ àbárkà sí nǹkan jù kọ̀lọ̀ níjà ó tó wá di pé nígbà tá a ti ń sọ yìí ọgọ́rùn ọdún kan ti dín ní o ti bọ́ sẹ́yìn bàtà fìdí ó tó wá di fún wọn bí àfáàsì afẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí al-Imam al-Bukhari ní ọdún ọgọ́rùn ọdún kan àti pé ọgọ́rùn ọdún méjì ó dín mẹ́fà láti one hundred and ninety four sábà tẹ́bà ẹ̀rí ní tẹ́lẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹlẹ̀ sáájú kẹ́tọ́ bí tani o alimọ́mà Bukhari ọ̀ṣunà ọlọ́ ta ó bí Imam Bukhari ní ọdún 194 bàtà hijra Imam Bukhari rahimahullah rahmatan abirah tí àwọn dáadáa ti ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn látọwọ́ àwọn míì kó tó di pé wọ́n bí ṣùgbọ́n nígbà tí wọ́n bí Allah subhanahu wa ta'ala alimọ́mọ̀ al-Bukhari rahimahullahu ta'ala orúkọ rẹ̀ o náà ni Muhammad ibn Ismail ibn Ibrahim ibn al-Mughira ibn Bardizba al-Ju'fi al-Bukhari rahimahullahu ta'ala Imam Bukhari àwọn àfáàní nínú dáadáa tọ́nà wọn bá ṣe fún Imam Bukhari ó ní ọ̀nà sí Imam Bukhari náà wáyé ní àwọn òbí tọ́nà tó kò tara dáadáa ọba àwọn tafẹ́ bí àwọn ìmọ̀ Bukhari ẹ̀yà ajá kẹ́kọ̀ọ́ ní délé rẹ̀ wọ́n bàbá rẹ̀ Muhammad akọ̀lé ibn Ismail tó jẹ́ Ismail yìí nígbà tó fẹ́ jáde láyé ọ̀ṣunmọ̀ ọgbà tààrà nígbà náà nínú àwọn hadith wọ́n sọ fún àwọn tó wà sí rẹ̀ ṣàrànlá pé tó bá pẹ́ ikú náà ni tó dé ìtòǹfẹ́ bá lọ yìí òun sọ fún yóò lẹ̀ lọ́kàn bá lọ gbogbo tó ń kó kalẹ̀ tó ń tún jẹ́ dúkìá tó ń fẹ́ sílẹ̀ fáwọn ọmọ yìí lẹ́yìn tàfé ya haraman wala shubhan ó ń gbogbo dúkìá tó ń gbé kalẹ̀ òun fọlọ́wọ́ bá tẹ̀lé fún yín pé kò sí dúkìá haramu kẹfà nínú dúkìá o bí ká sọ pé yẹ̀fẹ́ kó yẹ̀fẹ́ fi bí ten million lẹ́ẹ̀ lọ́sàlẹ̀ tó wá bí ten million ṣe rí ó dáhùn ló fi níwájú ọlọ́run pé kò sí jọba tó wá sọ pé rà àwọn mọ́mù tẹ́lẹ̀ parí pé òfẹ́ dúró mọ́mù Bukhari àwọn náà ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ààrẹ sọ pé kò lè tíwé ẹ̀mọ̀ ààrẹ sọ pé ṣùgbọ́n ó sì jẹ́ bẹ́ẹ̀ bàbá yẹ bọ́lọ̀ máa lè sí dáadáa rẹ̀ bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ náà rahimah Allah ó náà jẹ́ olùsílọ̀ ó jẹ́ olùtẹ̀lé Allah subhanahu wa ta'ala lẹ́ni bí àwọn afáà àwọn ìtàn ẹgbẹ́ kọ̀ wá jùlọ bọ̀kákà fi lè ṣe fáyìlà tó ń lè bá kékeré bọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run fi àdẹ́wò ojú kan àdẹ́wò ojú tọ́lọ́run fi kẹ́yì mo ti yí àdẹ́jẹ́ ábídà ojú òní tọ́lọ́run fẹ́ yóò mọ̀ ṣe dùwà mọ̀ yẹn ìyá ìfẹ́m bùkọ́rí orí àtẹ́gbọ̀ ìbọ̀yé alẹ́bí ìbọ̀yé wọn sọ fún lójú rẹ̀ pé ọ̀dẹ̀rọ̀dọ̀láhù bá sọ̀rọ̀ ìbìlẹ̀ ọlọ́run bá ti kí ni ọlọ́run bá ti dá ìríra ọmọ rẹ̀ ọlọ́run bá ti dàpá wọ́n ló dẹ̀ jí ó ti bá ìmọ̀ bùkọ́rí lẹ́gbẹ̀ẹ́bí ọ̀tìlá ìpìlẹ̀ mọ̀ bùkọ́rí nù ẹ̀kọ́kọ́ wọ áṣù yẹn ẹ̀kọ́ wo bí tí mọ̀ bùkọ́rí tó ti ń bọ̀rọ̀ nínú ọlọ́ọ̀tà ààrà ilẹ̀ wọn fẹ́ sọ àfa mélòó lọ́dún lè sọ tá à ń sọ. màmá rẹ̀ náà jẹ́ ọlọ́run débi kí Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ ọlọ́run débi kí ọlọ́run bá ń ṣe kí ni o ọlọ́run bá ń gbàdúrà rẹ̀. àwọn eléyẹn ó jẹ́ ìpìlẹ̀ imam al-bukhari rahimahullahu ta'ala. imam bukhari lẹ́sẹ̀ ayẹtì mẹ́rin ó bẹ̀rẹ̀ jẹ́ bí sáà nàkọlọ́gbọ̀ àwọn àfa mi kò tí ì gbẹ́ tó rán ti kára àti àbá ó ti kú. ẹ̀rí pẹ́lẹ́ ìkẹsẹ̀ tuntun imam malik imam ahmed ibn hamad gbogbo àwọn afọ àyẹ̀ bá rí pé àkàtà àwọn ìyá wọn ìnáwó dàgbà ẹ̀yin obìnrin ẹ̀yẹ bí a tún àwọn ṣe lọ́pọ̀lọpọ̀ ọba àwọn ọmọdé àbúrò àwọn afọ àtàwọn sọ̀rọ̀ àwọn kó wọ́n yà dáadáa yìí lọ́pọ̀lọpọ̀ ọba ọlọ́run bá máa ń lo àwọn ìyá wọn sábà bùsùn wọn. imam bukhari rahimahullah nínú ìmọ̀ tí allah subhanahu wa ta'ala tó ṣe fún mi pé jábà lórí ṣe ṣe máa sọ pé òkè káhà nǹkan káhà nǹkan pa kó má kú bí kẹta alimami Bukhari rahimahullah ta'ala eléyìí dẹ́ ni nǹkan tí alimami Bukhari ọlọ́run bá lò fún tó fi tayọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn akọrọ ọ̀nà nínú àwọn tọ́jú ọ̀lẹ́wà ó ní àwọn tí wọ́n jẹ́ àbáyé nípa kárí nǹkan ha káwọ nǹkan lẹ́ẹ̀kan báyìí láti hà eléyìí yóò hàn níbi àwọn àlàyé eléyìí tí a mọ̀ sọ nígbà tí àwọn afá bá ń sọ fàdá ìwòlò ọ̀nà náà a bá ń sọ bí àwọn afá àti ẹnu lóyà lọ́mù kọ́ rẹ̀ lọ́mù kọ́ nígbà tí nígbà tí ọkọ̀ bẹ̀rẹ̀ ń lọ lé kí ó à ń kọ́ nǹkan kò tí ìjọ ọmọ ọdún mẹ́wàá lọ sí ọmọ ọdún mẹ́kànlá lọ́sùnmọ́ ọlọ́ọ̀ tààrà ó ní àwọn ẹ̀kẹ́ tí wọ́n ń tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn àfà ẹ̀kẹ́ tí àfà ní ìlú onígbà ó ní mẹ́mù kọ́lé tó bá ti débẹ̀ gbogbo àwọn ikú òmẹ kọ̀ọ̀kẹ́ mẹ́mù kọ́lé kò ní kọ̀ọ̀kẹ́ tó wọ́n tà mọ́ lọ wọ́n mọ́ lọ wọ́n mọ́ lọ àtọ́ dẹ́kùn tó wá bí mẹ́mù kọ́lé rẹ̀ yìí pé à tó ah, lọ́jọ́ wọn bá sùkó sòfò bí gbogbo ilé àwọn ẹbí mẹ́mù kọ́lé náà pọ̀ ní kò ìdàdà ṣáàlà kí wọ́n ní kọ̀ọ̀kẹ́ tó wá ti parí àwọn àdúgbò pé

ìtò òun náà lọ́fi wá ń sọ pé àrókì ah, àtẹ́gbẹ́sẹ́ ah, kìí àwọn aláàbọ̀dá dáa ìbẹ̀rẹ̀ jọ́kọ́ mọ̀ ìgbé ìrìnàlẹ́ àfáì àwọn afọ́ àwọn ìmọ̀ lọ́wọ́ tààlà ó ní mẹ́tí mọ̀ kọ́rí tí èsì ẹ̀sì ìjọba thousand hadith gbogbo náà sọ ìgbé tí ìdàgbà allah ta'ala seventy thousand hadith jẹ́mọ́ àwọn ẹgbẹ́ hadith mẹ́wàá gẹ́gẹ́ èyí mú sójú rẹ̀ ó rí olókè ti àdífò kọ́lá ọ̀ṣọ́dọ̀ láì sọ́lọ́ láàrin àṣàlẹ̀ bí àṣàlẹ̀ bí ha mọ́mù kọ́rí máa ń ka ẹmẹ́ ha pẹ̀lú àwọn tí wọ́n ní àdífì yẹn agbẹ́jọ́lọ́gbọ̀lẹ́nu lágbájá àgbẹ́jọ́lọ́gbọ̀lẹ́nu lágbájá mọ́mù kọ́rí ti máa ó sì yá sẹ́wọ́n ti ta òkè àdì ọwọ́ sọ bíi ó sì jọba ike níjọ́ náà lọ́n gbogbo ìjẹ́ ìjọ ọjọ́ Imam Bukhari ní áàpù kan wọ́n pè ní Ahmed ìgbà tí Imam Bukhari pé ọmọ 16 years àmì ìṣàpè yìí tí nǹkan tó tẹ́ra alábàṣọ́ ìgbà tí Imam Bukhari pé ọmọ ọdún 16 rahimahullahu ta'ala hajj rahimahullahu ta'ala ó ṣe hajj pẹ̀lú màmá rẹ̀ àti áàpù rẹ̀ Ahmed lókọ̀ kan bẹ̀rẹ̀ mẹ́ta fún Imam Bukhari kó lọ sí hajj pẹ̀lú màmá rẹ̀ àti ápù rẹ̀ tí ń jẹ́ ahmed agbọ̀nà sí hajj ìgbà tí wọ́n lọ sí hajj apari manasik apari sí hajj ó kò kápára sí ìlú wọn tó ń jẹ́ Bukhara lópin máa Bukhari tó sọ́nà mẹ́ta tó sọ́nà Madina ó ní bẹ́ẹ̀ padà sí ìlú wọn máa Bukhari wá sọ fún màmá rẹ̀ wípé kẹ́yọ̀ náà kẹ́jẹ́ kó wọ́n dúró sí mẹ́ta fún àsìkò díẹ̀ kó wọ́n wo àwọn àfáà tí wọ́n jẹ́ mímọ̀ tẹ́wọ́n àrùn ìfowóṣe kí ni ó kọ́ gbogbo ẹ̀ tó bá jẹ́ tó wọ́n dé tó o bá láǹfààní ọlọ hajj àbọ̀ ọlọ ọmọra tó o bá tí ó bọ̀ ó fi ìkẹ́sẹ̀ rẹ̀ o ó dà mẹ́wàá ló fi sí rẹ̀ ààrẹ rẹ̀ yẹ́nu sálà ìṣẹ́jẹ́ àwọn sálà dùn yẹn tí ẹ má ti lọ hajj àbí ẹ lọ ọmọra báyìí wọ́n lọ sí lọ́wọ́ wọ́n sì lọ kí so wọ́n tó jẹ́ pálí bẹ̀rẹ̀ tó wọ́n láǹfààní umrah àbọ̀ láǹfààní hajj wọ́n náà wà lọ káàkiri ó fẹ́ lọ jà ó sà lọ ọlọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kìnnìkìnnì Oh, ah, ó lọ halkọ́ à ó ti fi nǹkan ṣẹlẹ̀ rẹ̀ ó jẹ́ pé nínú sọ́yìn muslim rahimahullah ta'ala àdìsí nàmbà wàn àkọ́kọ́ tí màá mú sọ̀tọ́ pé dábìlì ìmáà tẹ́ bá bá wo kí sọ àdìsí yẹn náà ni àdìsí tó gbajúmọ̀ tàbí kàrẹ́ ọ àdìsí ìjìbìlì ìwọ́n wa bá rẹ̀ sọ̀lá sọ̀rọ̀ mọ̀tì gbẹ́ náà muslim mú wá pípé pípé yáyá ìlú yá àmàlì àti Humayd ìgbà tí wọ́n wàhálà Ma'bad al-Juhani Ma'bad al-Juhani ọkùnrin ara básọ̀rọ̀ yẹn ẹ̀tọ́ kọ́sọ̀rọ̀ nípa kọ́dàr wípé kò sí kọ́dàr sí wà láàmùrọ̀ ọ̀nà ọlọ́run kò sí kọ́dàr kúrò kẹ́kẹ́ mọ́ sílẹ̀ yẹ́míyá àti ápù rẹ̀ àwọn dàrí yẹ pé àwọn fẹ́ lọ sí hajj àwòrán mọ̀ ṣàkùnrin náà wù wọ́n wọ́n sọ pé ah, bá fẹ́ lọ hajj

àwọn àti àjì náà ni àwọn àti ọmọ àti ọkọ̀ tó ń tàwọn àti láti ẹ̀ta àwùlẹ̀ tí ó tàwọn àti wáyé ẹnì kan ń bẹ ní Basra máa bẹ̀rẹ̀ jù hàní ó ń sọ nípa ọ̀rọ̀ nípa kọ́dàn ipò kò tí ìbẹ̀tí ń jẹ́ kọ́dàn tó máa tẹ̀lẹ̀ sọ́lọ́nà tó máa Ìjọba ìgbọ́n ló ní àwọn aṣọ ìgbé àà. Ìlú ọ̀nà ìlà ẹ̀sọ́ pé tó bá ní gbogbo tọ́rọ̀ ọba fún pátá sójú ọ̀nà ọlọ́run tó fi dé jihad máa tún kó gbèrà ní ìlú ọlọ́run ní ìgbà lọ́wọ́ rẹ̀ ẹ tó wá sọ pé mo bọ́ pápọ́sẹ̀ kúrò níbi àlámọ̀rẹ́ kí ìmọ̀ rí di àṣẹ àìjọ́sọmọ̀ yàtọ̀ lẹ́yìn bàbá abúlé òmùrán ó wá ẹ̀sẹ̀ sákọ̀ hadithu bàbá rẹ̀ Umar wípé mọ̀ sọ pé báyìí náà bàdánù kí mọ́sùn nàìjíríà sálà fọwọ́ ẹ̀sẹ̀ sọ hadithu Jibril so ní bẹ́ẹ̀ náà wọ́n pé ìṣe sí àwọn sálàfù ni pé tí wọ́n bá ti lọ hajj àbí ọlọ́ umra kí wọ́n tó lọ sí jama ẹlòmí owó ní ọmọdé kí ọgbọ́n wọn tó sọ̀rọ̀ pàmò bùkọ́rì kó dàgbà láfa ní gbọ́n lọ hajj àbí àbí ọmọ ẹ bá lọ chase wọn ẹ ẹ lè pàdé wọn ní ẹkọ ẹ lè pàdé wọn ní ìjókòó mẹ́rin nítorí pé nǹkan tí wọ́n mọ̀ ẹ́ wá káàkiri ọ̀tọ̀ ní. so nínú ìṣesí àwọn sára òun ni wípé sẹ́ńbà ti láǹfààní pé wọ́n fẹ́ lọ sí ààyè yẹn wọ́n dà ní ẹ pé àákì bọ́ọ̀lù ó dà ní ẹ bẹ́ẹ̀. mẹ́mú kọ́rin ọ̀sán ọ̀la ọ̀tá àlà bàtí wọ́n parí hajj ó sọ fún ọmọ rẹ̀ pé ẹ̀dá fẹ̀yẹ́ ló ti wù. ilé ìgbé táwọn àtàrà wọn jẹjẹ máa ah, bá a ti máa sọ náà rèé ìmọ̀ òkú òdì náà ìmọ̀ òṣèkí ìmọ̀ mọ̀kó mọ̀láka ẹgbẹ́ jẹ́ kí àwọn tó jẹ́ ọ̀tá fàlàfíyà àwọn tó wọ́n ń sọ̀rọ̀ mọ̀láka láì dá láì lè kàrà àgbàkọ́lọ̀ nǹkan ló mọ̀ tó níbi jẹ́ ti rí ìmẹ̀ ẹ̀sìn àwọn àfà àwọn àfà ìmọ̀nà kẹ́gbà wọ́n wà lù wa náà tí wọ́n pọ̀ dára pọ̀ ẹ̀ torí wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ mẹ́ta pé ẹ̀ rírí lórí ìdálọ́jà wa ẹ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ so àwọn tọ́lá tó bá ti láǹfààní rà wọn lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ bùkọ́rí wa dúró sí ọ̀hún ọ̀nà ọ̀tàn tètè kó dúró fóun fẹ́ parí ìjọ ó dúró sí láti lọ kọ́ ìmọ̀ àdìyí gbogbo ọjọ́ orí ẹ̀ nígbà náà àníkò sí ìgbésẹ̀ sí ìfẹ́ ọdún ètò ìmọ̀ sixteen hundred and twelve ó wá dó sí ìlú mẹ́kà rahimahullahu ta'ala. wọ́n mi mẹ́kà bẹ́ẹ̀ mọ̀ bọ̀kọ́rí wọ́n ti mẹ́kà yìí ibẹ̀ náà bọ̀kọ́rí ti wá bẹ̀rẹ̀ sẹ́kó ti há ọmọ tó ń ta ọdún hàdí ìjẹ́gbàgbé nígbà tó wùlẹ̀ wá kékeré gẹ ó ti ń mọ ìmọ̀ tó ti ń hàn tó táwọn ẹ̀dínmọ̀ pé ìmọ̀ ni wọ́n bọ̀kọ́rí pàtó wá dé mẹ́kà tó wá bẹ̀rẹ̀ sí gbogbo àwọn afárá mọ́tò kọ́ ní ojú wọn lọ mọ́kà ló wá fi ṣe bẹ́ẹ̀ láti mọ́kà tí wọ́n ṣàmù káàkiri gbogbo ayé ló fi jẹ́ pé àwọn afọ́n sọ pé ilẹ̀ lọ́la yẹ́n fọ́ olùbàdà àgbèrè ìlọ ti àṣàbí hàmì ọlọ́run sọ bàbá wọn tààrà ó máa ń dínà àdẹ́wò tó lè tẹ́lẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú káwọn aládìsí máa rìn káàkiri kẹ́mẹ́ ṣáàbùkì pípẹ́ tó bá ti ń tíráàmù káàkiri wọ́n rí àdìsí tó yọjú wàhálà tábà ń ṣe kí ni ó tábà ń kojú wa ẹ̀wọ̀n tá a bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n àdìsí àgbẹ̀rọ̀ fẹ́ ta fi bẹ̀rẹ̀ ó jẹ́ pápá mọ́ ìgbé tán àlébìsọ kí ni ó sọ àsọ́lẹ̀ fún wa wípé àwọn ẹ̀kọ́ ó bẹ̀ẹ́ tó ń dùkúrẹ́ àìbọ̀dá tó wọ́n ṣe kí ni tí wọ́n máa dẹ̀sìn ẹni pé àdíjẹ̀ yọ kọ́lá sọ ọkọ̀ fún ìrìn nígbà òkè ó ti rí apá ẹ̀lẹ́gbẹ̀ àrẹ́bì ti sọ́lẹ̀ bí àwọn afọ́lẹ́ ti wá wà ní pẹ́pẹ́ tí ń lọ káàkiri láti ìlú kẹsí kejì wọ́n mọ̀ rí àrí ìdíjẹ́ pápá fi yọjú àlámàrí ẹ̀sìn wa alimọ́nì kò fọ́nà ọ̀sán ọ̀lá ọ̀tà ààrẹ wọ́n bẹ̀rẹ̀ sí rìn káàkiri kìí ṣe rìn pé rìn káàkiri tó ní ìtumọ̀ ọba tí ó ṣe àjò káàkiri gbogbo olú nígbà tí wọ́n sì wá ká iye àwọn afọ wọn bùkọ́ bí ọ̀dọ̀ wọn ó sì lè ní 1000 thousand ìsọ for house ìyá pé ojú kan báyìí ojú kan báyìí báyìí báyìí ó sì lè one ni

débi tó dé lónìí pé sọ náà dákọ̀ àwọn àfáà rẹ̀ tí wọn ní sílá ipò kí lọ́dọ̀ àwọn. ètò àfáà rà látọ̀ bí àwọn àfáà wà náà ni ní fánà kẹ́tìmà. o máa kí wọn jí mẹ́wọ́n fún ọ tó kí lọ́dọ̀ wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. sọ ní mẹ́gbẹ̀ẹ́ fún ìrọ̀lẹ́ ọ̀la ọ̀tà ara ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáà tó lé ní wọn tàbí. mọ́tò nínú ìṣẹ́sí ọlọ́run pẹ̀lú tó bá gbìyànjú ọ̀nàdé na hàdù fínà lánàá àdúrà nígbà fún ìṣòro lánàá. tó bá gbìyànjú jẹ máa ọ̀tájá kẹ́kọ̀ọ́ mọ̀ mọ́jà kọ́lẹ̀ gbogbo tó bá dààmú lórí fóun wá ọlọ́run bá subhanahu wa ta'ala ṣakúrò ọlọ́run bá tó bá ti máa ń appreciate wala afáwa Al-Khatib Al-Baghdadi wọ́n ní àlùmọ́ mọ̀kọ́ rẹ̀ nígbà tó di pé ó ti kẹ́kọ̀ọ́ káàkiri ayé báwọn ó sì wà mẹ́ka ọdún mẹ́ka ṣe bẹ́ẹ̀ sẹ́gbàgbé Allah subhanahu wa ta'ala ìkẹ́ nínú àwọn àfáà tí wọ́n mọ̀kọ́ ní mọ́ lọ́kọ́ tọ́lọ́dọ̀ wọn wọ́n sọ yẹn ishaq ìjọba hawaii rahimahullah ta'ala wọ́n mọ̀kọ́ ní mọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn náà ìkọ́ bẹ fáwọn àfáà lálẹ́ wọ́n mọ̀kọ́ ní mọ́ lọ ó wá sọ nídòkò hankali sọ́kà wípé káṣí ẹ̀rí ẹnìkan nínú yín kò bá pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ ìsákẹ̀rí ẹnìkan nínú yín náà akẹ́kọ̀ọ́ yìí tí ẹkùn yóò tẹ̀ bá ní kó àdí ìtàdébì jẹ́ kínú yóò bá ní kó àdí ìtàdébì jọ sallallahu alaihi wa alihi wa sallam. ìgbà tí ìmọ̀ ìmọ̀ ìrẹ̀ táàgì tó sọ eléyìí ní hankọ̀ ilẹ̀ ní hídínà ìmọ̀ ṣéèkù wá níbi kálẹ̀ nìkan nínú wa tó ṣe kí ni o tí ó kó àdìs àtọ́jú sójú kan tó yẹ pé àwọn yóò máa rí fáàǹtì tíra yẹn pé tíra sónúnà tíra àdìs rò kìí yẹn ọ jẹ jáde lọ́kàn ìmọ̀ bùkọ́rí pé insha Allah àwọn oṣù rẹ̀ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ká fara mọ́ lẹ́yìn àwọn àfáà rahimahullahu ta'ala Allah subhanahu wa ta'ala ó máa ń gáìdì ó máa ń darí ẹ̀mí wọn ó sì máa ń darí ara wọn nígbà míì sí nǹkan tí ó ṣe akẹ́kọ̀ọ́ láǹfààní tí ò bùkú tí ò bàjẹ́ lọ́wọ́ ìmáàmù ìsáàkì ìrora àwọn ìrànmọ́lá àtàfẹ́ ìbáde ló sàkọ́ wọ́n ní pé ìdájọ́ bàlérò gẹ́gẹ́ lẹ́mọ́ bùkọ́rí náà but kò rẹ́gbà mẹ́rin wọ́n máa lọ nítumọ̀ yòókù sí àwọn àwọn yòókù but ó sọ orúkọ mọ̀ ìpínlẹ̀ náà ni ó nìyí mẹ́ ẹgbẹ́ sọ́nà àti sàgbà àgbéra náà ìgbàdàn sáà sọ́pẹ́ ó ti mọ̀ bẹ́ẹ̀ nígbà tó ní bíbélé rè béèrè jù wọ́n náà so yẹn nígbà mi ò máa ń bẹ̀rẹ̀ sí ò dá ẹ̀tọ́ sì lè ṣe ìjọba ìbọ̀sí ló fẹ́ sọ ẹ́ nìyẹn ìyá wa sọ jẹ́nẹ́rálì ìwọ́n tó wọ́n mọ̀ fọ́lọ́ fún ọ lẹ́fọ́ tó sì yẹn mẹ́ta ló rẹ̀ nígbà tí mo dá kọ́ إسحاق بن راهويه وتجيني وذاك والإمام البخاري رحمه الله تعالى رحمه الله جميعا ثم الإمام البخاري يبقى إن شاء الله ولا تلاتي pẹ̀lú gbogbo tó ti gbá dágbárí pẹ̀lú gbogbo tó ti kọ́ káàkiri Imam Bukhari ní àníyàn yẹn iná ẹni Imam Bukhari rahimahullahu ta'ala ìlọ́ba tó sùn lọ́ba rí àlà tó bá náà lè wọ́n bá rí ka kàánì ne kì tó bẹ́ẹ̀ lẹ́yẹ̀ dẹ̀ ó ní gẹ́gẹ́ tó ń bẹ́ níwájú àti sọ̀lá ọ̀rọ̀ sọ̀lá tó ń wá mú abẹ̀bẹ̀ lọ́wọ́ bí fáàn àdúgbò àmì wọ́n fi ara àdúgbò òun lálà pé àdúgbò òun àwọn àjẹ wọ́n fi àdúgbò sọ̀lá ọ̀rọ̀ bó ṣe wá jí aláyọ̀ yóò wọ́n á tọ àwọn àbílẹ̀ àwọn tó máa ń sábà O tẹ́kọ̀ọ́ fún lóye wọ́n kò fẹ́ ìgbìmí dáadáa o ah. àwọn aṣọ fún wọn pé ìlẹ́kàtà ah, tó bọ̀ á lòun kẹ́lì ọwọ́ alẹ́bí hamaladala ẹ̀fọ́dù sàfihàn wọ́n wá sọ fún pé àìtúmọ̀ ẹni pé gbogbo rọ́bà ìgbà ti pamá nàìjíríà tẹ́lẹ̀ máa fàtẹ́kù sí rẹ̀ hmm. lè máa fàtẹ́kù sí rẹ̀ àbí èrè níbi ìpàdà rẹ̀ rọ́bà yẹn gbẹ̀ tẹ̀gbẹ́ ìgbọ́nà sínú pé ìtumọ̀ pé gbogbo rọ́ tí àwọn ìgbà pamá nàbí ìwọ fọ́nkù kọ́rọ́ tẹ̀gí ni ìwọ lọ́mọ máa wọn dànù àwọn tí ó bí àwọn tí ó bí àwọn tí sọ ìbò kọ́rí àti yóò tẹ̀gí àti yóò tù ó jẹ́ kó ní bídà yóò máa takò fún Bukhari tó gbọ́mọ̀ yìí pé tẹ́ bá ti gbọ́ òun pẹ̀lú Bukhari ìgbésẹ̀ asìlùmí nítorí pé ìmọ̀ kò sí oníbídà tí ò ní gbọ́ Bukhari kò sí oníbídà rẹ̀ ah Imam Bukhari rẹ̀ ló ń bá ta Imam Bukhari a sọ àwọn àhàdìsì kẹ tọ́wọ́ wọn káyọ̀ gbé bẹ́ẹ̀ tẹ́sán òkú àti Imam Bukhari ah ó yẹ káwọn bídà rẹ̀ tẹ̀ sẹ́gbà bẹ́ẹ̀ náà bá a ti náà tẹ̀ sọ yìí pé nínú ẹni tó jẹ́ ọ̀tà fésù fésù ń lé òun jẹ́ kan bẹ́ẹ̀ nítorí pé mo gbàdé ẹ̀ bá ti jẹ́ ẹ tó gbé súnmọ̀ dání tó gbé tàbídì dání èso àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n mọ̀ hìtì ah, yẹn àwọn yẹn ló ń bọjà jẹ́ àwọn yẹn ló jà lẹ́yìn lẹ́yìn mà àwọn yẹn lọ sún mọ́ ogun ẹ̀ lẹ́nu ti gbogbo ẹ̀ lọ́rùn àwọn náà mú dẹ̀ àwọn fẹ́ mú lé àwọn súnmọ̀ dẹ̀ mú lé so àgbà mọ̀ kọ́ ìgbà tó rí àlá yẹn tí wọ́n sọ pé tó túmọ̀ sí ni pé tẹ̀ gbogbo àdéhùn kẹ́ẹ̀ ìwọ ló mọ̀ nǹkan yìí pẹ̀lú nǹkan tí àfa rẹ̀ ìsáhàkì nọ̀rọ̀ àwọn ètò sọ méjì wá papọ̀ sára ìmọ̀ ìbùkọ́ tó jẹ́ pé azama ala ìkọ́jú sọ̀fẹ̀ lọ́wọ́ pé a ah, kò sí ibi rẹ̀ ní kò gbogbo àdídì sọ ní ìwùjọ ní sọ lòdìdì alábùsọ yìí jẹ̀má àti ní nǹkan tó fà ìmọ̀ ìbùkọ́ fẹ́ kó tí àlejò à ń bọ̀ wá o ìmọ̀ ìbùkọ́ ìrọ̀ ní tẹ́lẹ̀ tó ní azùn yẹn àwọn afáàlì ìgbà tó gbá gbogbo hadith tó ti há jọ ó jẹ́ six hundred thousand hadith lókè abẹ́ẹ̀kọ́ síra ẹ̀dá kọ́kọ́ kó gbogbo tó wà nílẹ̀ jùlọ ẹ̀gbẹ́ nídìí abẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ lórí mọ́gbọ́dọ̀ tó àkọ́kọ́ kò kí ni tó kọ́ àrùn òun la lò òun la lò. tó kó gbogbo tó wà nílẹ̀ bí ó ṣe fẹ́ kó tíra yẹn jọ tí ó fi jẹ́ pé tíra yẹn yóò jẹ́ tíra alágbàtà tí gbogbo ayé máa tọ́ka sí kàlà kámúgbàdé o ìmọ̀ ìgbòkọ́ ló wà nínú mẹ́ta ó fi ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ náà ara ìmọ̀ náà tún nìyẹn rahimahu allah rahmatan adura imam bukhari ó lọ sínú haram ní mẹ́ta ẹ wá ní imam bukhari sọ yóò rẹ̀ ní kọ̀bù kẹ́yìfọ́lá ó lọ sínú haram ní mẹ́ta ó lọ bí allah subhanahu wa ta'ala lórí iṣẹ́ ilé tó ti gbìyànjú ilé tó ń bẹ gbé dání. ó sì ṣe istikhara inú haram ó tún bá ṣe istikhara ibi ìwọ náà bá ṣé kí n kó jọ inú haram Allah subhanahu wa ta'ala. nígbà tó ṣe istikhara yìí Allah subhanahu wa ta'ala ń jẹ́ kí ẹ̀mí rẹ̀ máa sàmì kẹ́ ẹ̀rọ mo jẹ́ pé istikhara yìí nígbà yẹn bá dáa ẹ̀mí òde kí ni ẹ̀mí rẹ̀ ó máa lẹ̀ náà ọlọ́dún máa ń dáa. Imam Bukhari wà lórí sẹ́yìn rahimahullah ta'ala ó sì lo ọdún mẹ́rìndínlógún sixteen years láti kọ́ sọ̀rọ̀ ìbùkọ́ rí ọdún mẹ́rin ló jẹ̀bá láti kọ́ sọ̀rọ̀ ìbùkọ́ rí subhanallah sixteen years díẹ̀ kéde tó fi so tó bá ti kọ́ díẹ̀ yóò tún sá yóò tún ṣe sáfàrò yóò tún ṣe rílà láti lọ rí ètò gbèrè àdìf láti lọ tún ṣe ìwádìí nípa àdìf kan láti lọ ṣe bẹ́tà ọ̀gẹ́ bá ti bàtà bá débi tíra ẹ̀ tó bá tún ti yá yóò tún padà wá sí mẹ́ta yóò tún kójọ yóò tún kọ́lẹ̀ tí wọ́n tún yá bó ti wá lọ tó ń bọ̀ nìyẹn tó fi jẹ́ gbogbo tó lò láti parí síra yẹn ó lè ṣe tún lò. alimami Bukhari rahman allah ta'ala àmọ́ imam Bukhari pẹ̀lú àwọn àfáà tí wọ́n kọ́ tí wọ́n jọ lo ìgbà tí wọ́n jí àwọn àfáà rẹ̀ pẹ̀lú àwọn eléyìí àfáà ni wọ́n bí máa nà kẹ́ni rahman allah ta'ala ilé àwọn àfáà tí wọ́n Bukhari dẹ́jọ́ lọ́gbà imam ahmed muhammad yahya ibn ma'in wa mẹ́ẹ̀ àdìdákọ̀ ìsáàkì ibn rahway àwọn ilé yàmà kàwọn nínú àwọn àfààríyò ibn al-madini tẹ́tà ìmọ̀ bukhari rahimahullah ta'ala ó di àìmọ̀ bukhari kẹ́kọ̀ọ́ púpọ̀ lápẹ̀dẹ̀ nípa ilẹ̀ hadith nípa àwọn àrùn àbín àálẹ̀ tí wọ́n ti hadith àtàwọn tó ti pẹ̀lú ìmọ̀ hadith gbogbo àwọn àfá ìpátá ó ní wọ́n sọ ọ̀rọ̀ dáadáa nípa ìmọ̀ bukhari nípa muhammadu bá sọ̀rọ̀ nípa ìrẹ̀jẹ̀ náà wípé rẹ̀ dáadáa tí ẹ̀sẹ̀kẹ́ wá sọ pé ní ẹ̀sẹ̀ ẹ̀dàdà tí ọ̀rọ̀ bá máa mọ̀lá wà mú àbọ̀dọ̀ tẹ́lẹ̀ ṣe ẹ̀dùkú takura so nínú ìgbà tí àwọn afá àti wọ́n sọ̀rọ̀ alimami al-Bukhari rahimahullahu ta'ala afáwà imam Ahmad imam ali sunnat wal jama'a àwọn oníwọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nípa imam Bukhari pé pé ìlú Khurasan pé àwọn èèyàn ó jáde mẹ́ tí wọ́n ti láǹsọ̀ pé ọmọ ìlú àwọn èèyàn dáadáa ni àwọn tó kẹ́kọ̀ọ́ mílíọ̀n kò sí irú imam Bukhari rahimahullahu ta'ala nígbà tí mẹ́mọ́ àlè jẹ̀bẹ́ sọ̀rọ̀ àwọn tá a sọ̀rọ̀ àwọn àfà ìmọ̀ bùkọ́rí ni o ẹ tó mọ̀ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ àfà ìmọ̀ bùkọ́rí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ó ní lámìíràn ń school. bùkọ́rí ní ìmọ̀ bùkọ́rí kò rí àbí àwọn tí àwọn jẹ́ atáájú fún ọ̀jà orí irú ara rẹ̀ yẹni pé ọlọ́run kẹ́rin di pé ó mọ̀ pé ọ̀rọ̀ kẹ́ rọ́ṣùmọ̀ ọlọ́run rẹ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ dáadáa púpọ̀ nípa ìmọ̀ bùkọ́rì nígbà tí Imam Bukhari rahimahullah ta'ala gbogbo bàtà bá ti bẹ́ni tó ń dáàbò bo Imam Bukhari kìí ṣe pé ẹni yẹn dáàbò bo pàtínàtì ẹ̀nìkan báyìí ẹni yẹn dáàbò sóun àti ẹnìkan gbogbo ẹni. alimami ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ní fàyínà lẹ́ni ittafaqa alayhi àrùn ẹ̀mí wọ́n ní ẹ̀rí àwọn afẹ́ẹ̀sì gbogbo ẹnu àwọn afẹ́ẹ̀sì ẹnu wọn papọ̀ ẹnu kù níbi gbogbo àwọn àfẹ́ẹ̀sìn tí a lè kọ̀rọ̀ wọn kú ẹnu wọn papọ̀ nínú wọn pò lórí wípé àyíbámà lè bọ̀kọ́rì rahimahullah ta'ala àti iṣẹ́ rẹ̀ tó ṣe tó jẹ́ sọ́yọ́ bọ̀kọ́rì rẹ̀ òun náà ni in tó lálùbáríkà jù nínú nǹkan tí àwọn báṣà tí ẹ̀dá èèyàn tó lè fọwọ́ ẹ̀sìn láyé subhanallah pé ìdákẹ́rẹ́ bẹ́tẹ̀ ẹ̀sìn láyé o tó ní tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fún ní kọ̀ọ̀bùn tó jẹ́ kí gbogbo ayé tẹ́wọ̀ gbà I nǹkan tí wọ́n bùkọ́ rí ṣe ọ̀bẹ́ ìfún láti máa gbọ́ wọ́n sọ pé àsọ̀rọ̀ kìtàb sí àtọ́lá náà fi àjù bádà kìtàb ńlá onílàlùkí lọ sọ́ṣọ́ ìbùkún àwọn ìwà tó sọ̀rọ̀ pé àsọ̀rọ̀ kìtàb aláfàwọ̀ ìbáṣà aláfàwọ̀ ìbáṣà àwọn ẹ̀sọ́ pé àwọn fi yọ kùránù tó ẹjẹ́ tó máa mọ̀ dájú àwọn àpàtàkì tí ìjọba pé ènìyàn abara ló kọ́ kò sí èyí tó dá tó lálàáfíà tó tún lè ní tó tún ní kọ̀ọ̀bùn ó sọ ibùkọ́ rẹ̀ nítorí pé kí ni ẹni tó kọ́ ó ṣe gbìyànjú láti ó ṣe wàhálà ó tó di kókò jọ nínú ìgbà tí wọ́n bọ̀ kọ́ra ọdún ọlọ́run tààlà eléyìí tí àwọn àfáà tí wọ́n sọ pé ó ṣe wọ́n ní bá bọ̀ tó di pé ó bẹ̀rẹ̀ kó sọ ibùkọ́ jọ sí kó ṣe ìsìnkọ́rọ̀ ní mọ́kà ní harrod mọ́kì tó bá ti wá fẹ́ kó kò sí àdífẹ́ rẹ̀ kan báyìí tí yóò fi sínú sọ̀rọ̀ Bukhari rẹ̀ àgbọ̀rọ̀kọ̀ ìrẹsì àràkà nìyí yóò wá bí Allah subhanahu wa ta'ala yìí pé hadith ni mo fẹ́ fi sínú tíra yìí tó bá yẹ pé lóòótọ́ àti sọlá sọlá tó kí ni o ni ló sọ ọ̀rọ̀ ìdìbò rẹ̀ fẹ́ gbogbo hadith kọ̀ọ̀kan hadith kọ̀ọ̀kan tá a gbọ́dọ̀ yọ bí alábẹ̀tà kìlọ̀ ọ̀rọ̀ hadith mẹ́rin sọ́yìn Bukhari àwọn sàfàṣẹ́ gbé four thousand

wọ́n ní hamari ló sálàmà hamari ló sálàmà wọ́n tó kọ́rọ̀ ọ̀gbà àdíjẹ̀ ọwọ́ tí wọ́n tó tó tó gbà àdíjẹ̀ ó ní torí wípé ìgbà tó ń ṣe ìwádìí nípa rẹ̀ káàkiri láwọn rọ̀bì wọ́n ní hamari ló sálàmà yẹn ó ní ọmọ tàbí ní ọ̀dọ̀ rẹ̀ ẹ máa wọ iná ọmọ tí mọ́rọ̀ rẹ̀ àwọn èèyàn wá tó sùn kọ́mọ yẹn pé ìmọ̀ ń fi kún àdíjì hamari ọ̀dárí tàbára kawà ní mọ̀kọ́ torí ẹ̀ mọ̀kọ́ gbogbo àdíjì rẹ̀ pátá mọ̀kọ́ ló dé gínú ọ̀pá àkọ́rọ̀ ọ̀ṣun ọlọ́ọ̀ta ìdárí eléyìí sọ bí ìmọ̀lù kọ́ni bó ṣe sára púpọ̀ láti kí ló láti máa fi ìkankan sínú tíra rẹ̀ tó lè jẹ́ ìdí yóò padà wá sọ tíra yẹn tí ó sọ tí ó mú kúrò ní ìkan tó parí rẹ̀ pẹ̀lú tíra sọ̀hẹ́ wọn. bákan náà nínú nǹkan tí àwọn afáà sọ̀rọ̀ nímọ̀ mọ́lá ọ̀tá ààrẹ nípa alimami al-Bukhari rahimahullah àti tíra rẹ̀ tó ń jẹ́ pé àwọn ọmọdé fojú ilẹ̀ sẹ́ni kankan yẹ pẹ́rẹ́ tíra ọ̀nà tí mọ̀ bùkọ́rí ó gbà wá gbé fúgbà sí àgbékalẹ̀ síra àgbẹ̀dùkú yẹn náà síra ilé ìgbà tí mọ̀ bùkọ́rí rẹ̀ ní ọ̀nà àbá tó kó fi tayọ àpọ̀lọpọ̀ síra àhàdíìsì yókù àsọ pé àkọ́kọ́ náà ìṣòro tí mọ̀ bùkọ́rí gbé kalẹ̀ àwọn mẹ́jọ tí mọ̀ bùkọ́rí gbé kalẹ̀ láti gba àhàdíìsì lọ́wọ́ yẹn ọ̀sẹ̀ tó gbé

àṣọlá sọ pé kí èèyàn máa bú mùsùlùmí ìwà kò kí kí èèyàn máa kí èèyàn pa mùsùlùmí kí èèyàn bàjá ìwà tó sọ̀rọ̀ ní kèfè rí tí ò gbéyè jáde nú ẹ̀sìn ni bí ìgbéyàn ṣe kúfù ní ìmọ̀ bí ìgbéyàn ṣe ìtako ìkẹ́ ọlọ́run bá tó pé nínú mímọ́ ọlọ́run ni ìwà láyé wà bàtí wọn bùkọ́ rí bẹ́ẹ̀ mọ́ àdéhùn yẹn wá wàhálà ọ̀tá àwọn bàbùkọ́ rí bẹ́ẹ̀ wá ní pé oníbàámu ẹ̀tọ́ wọn ti máa sọ nípa alimuslim yà kọ́ fún alánẹ́sì yìí àyà àbàbà àmàlù wà wà lẹ́yìn sùn. ó ní mo fẹ́ sọ̀rọ̀ nípa pé mùsùlùmí tí ó lè máa bẹ̀rù kó máa bẹ̀rù lórí ara rẹ̀ ibi kí ìfẹ́ ẹ̀wọ̀n má bàjẹ́ tó wọ́n sì ìbáàbò lọ́wọ́ lọ́mọ́ àdéhùn tàbí wá àdéhùn tàbí mọ̀sùlùmí ìbáàbò ni mọ̀sùlùmí kò sọ. tó wà tó jẹ̀bá rẹ̀ lè gbẹ́yọ̀ yé ní nọ́ọ̀tún báàbù nọ́ọ̀tù kọ́ lọ́wọ́ lọ́mọ́ àdéhùn bá dàbò sọ́ọ́ méjì ó sọ òyìn tẹ̀ bá ìmú dáadáa ó sọ nípa nígbà tí sáà jáde láti wá sọ ọjọ́ láti kọ́ nílùú àjọ fáwọn mùsùlùmí àtàlà àwọn ọmọ ìbílẹ̀ tí àwọn méjì bẹ̀rẹ̀ sí ń fa ìfáǹfà. àbí wá sọ fún wọn wípé ọ̀rọ̀ kìí lé

sẹ̀kúrísẹ̀ máa ń mú ọ̀rọ̀ yẹn tó bá múrò àdíjì wa sẹ̀kúrísẹ̀ gbà àdíjì ò bá wọn lóòótọ́ wípé àyàtá ìgbọ̀nsọ̀ nípa pé kí mùsùlùmí máa pààyà lórí ara rẹ̀ kí tẹ̀ ẹ̀mú máa bàjẹ́ tó wù yẹn ó wá máa ní sípé àmì fẹsọ̀ láti kọjú ìbáwọn mùsùlùmí àwọn méjì wá ń jà àwọn agbẹ́ láti kọjú ìyẹn kú lọ́kàn àmì sọ̀lá àlọ́sálà àbí wà ní wàásù àyẹn kú nàfẹ́ ó sì jẹ́ kó lọ́rọ̀ lọ́gbẹ̀ẹ́ tó ṣe fún yà nígbà tí ìṣẹ̀lẹ̀ ti wá papọ̀ mọ́ ẹni tó bá ní ẹjọ́ rẹ̀ tó bá ní ṣùgbọ́n bùkọ́ yóò mọ́ níbi ìbẹ̀rẹ̀ báyìí ó yà nínú ẹ̀yìn ìgbẹ̀ wa. ìgbẹ́ ìdí náà bùkọ́ yóò sọ yìí sọ bá tẹ́jú tó ájú pàtó kiri nílò nínú láti àgbẹ̀ orúkọ ọ̀gá mu bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọgbà mu. ẹni wá mọ ìmọ̀ ẹ̀mọ́ bùkọ́ rẹ̀ mọ́ ọgbà ọ̀gá wọn wá ní àwọn fún àtẹ̀tẹ̀ tó fà ní wípé tẹ̀bẹ̀ fi ayé àwọn akọ̀rọ̀ ńlá tọ̀rọ̀ fáwọn àtúwádà fún ọkọ̀ sáwọ́ ti tẹ̀lé. ẹ̀mẹ́gbẹ̀ òun yìí ń ga kọjá ohun dání àlọ́sọ̀lá àwọn méjì dáríjọ́ pàpàpà àrùbùsì ti gbé pàtàlá àhàrò bìláàni àwọn tí ìfọ́rọ̀ pé irọ́ ni èèkò níbẹ̀ àrùbùsì wà mẹ́ kí ló ṣe owó mẹ́jọ àlọ́sọ̀ pé a ń dáhùn bá tọ̀ àmàlẹ́kọ̀ọ́ wọn sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹni sọ́ọ̀tọ̀ lọ fìdí láti kọ́. pé ọlọ́run ní pé iṣẹ́ yóò bàjẹ́ ẹ̀sìn mi náà wọ́n mú kọ́ra pé báábù àìsí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àdúgbòsìlì àkọ́ọ̀fọ̀ aláàlẹ́sì yìí àyíyá àgbàtọ̀ àmàlẹ́ owó wà wà láyẹ̀ṣọ̀ arígbéjì wa gbóyè bá rí àlàyé inú mọ̀ ìgbó ọ̀rẹ́ bàbá inú ìgbàjọ́ ti àwọn tí wọ́n máa ń wọlé sínú ọmọkadì nìyí ó kàn dé àdìsí à ah, èèyàn bẹ́ẹ̀ èèyàn ń fáyà kúkúrú iṣẹ́ ìwé máa báyìí tó wọ̀n mọ̀ àdìsí àwẹ̀ láti kọ́ tètè wá dé bí ṣé àgbélé òtọ́ ni yóò dàrú mọ́ lójú lórí kòkò ṣe tó ṣe kíni o tó sàlàyé sọ àdìmọ́ kò fọ́ ìrọ̀lẹ́ mọ̀ lọ́ọ̀ tààlà àwọn àfáà ní ìwé èèyàn báyìí ìwé ìmọ̀ èèyàn kó níbi ṣubútu àlífàṣọ tí náà sọ ibùkọ́ rẹ̀ àwọn ọ̀nà kan bọ̀tẹ́ àwọn àdìsù kan bẹ tí máa bùkọ́ rí ọgbà wá ṣùgbọ́n máa ń rẹ̀ lọ́dọ̀ máa bùkọ́ rí ìtumọ̀ yẹn dà máa bùkọ́ rí dà pé òótọ́ ni ọ̀rọ̀ yìí bọ̀ sábà nìyẹn àwọn tí wọ́n ní àdìsù yẹn sọ́jà wá àbí máa bùkọ́ rí ọ̀dà fún wọn ojú ẹ̀mí ìrọ̀sẹ́ ní ọ̀padà sí wọn lọ́dọ̀ irú àdìsù bẹ́ẹ̀ ẹgbẹ́ tó bùkọ́ rí ọ̀dọ̀ wá sí tó wọ́n yóò wà lọ fi àdíìsù yẹn tí ó gbà wá yóò wà fẹ́tẹ́ lójúmọ̀ ìgbà ni àdíìsù tẹ̀lé mà dárí àdíìsù náà sí ha náà mú kọ́dọ̀ gba àdíìsù ya gbogbo àdíìsù wà lọ fi tẹ́tẹ́ lójúmọ̀ ní pé báàbù kọ́ọ̀lì nàbí kọ́ọ̀lì nàbí àdíìsù àdíìsù báàbù kọ́ọ̀lì àdíìsù àdíìsù ìlà wákà àdíìsù ìlú ẹ̀ ó tó wá máa yà kùrán. Wọ́n sọ fẹ́ àdìsí àdìsí tẹ̀lé ah, ìrìn pé àdìsí ọ̀nà tí báàbù kọ àdìsí ìrìn àti àgbà pé àdìsí àdìsí tẹ̀lé ìrìn àgbà fún wa gbogbo gbà àdìsí yẹn pẹ̀lú sánẹ́dù rẹ̀ òtẹ́lọ́rùn wọn kọ́ láti ọmọ àdìsí ìgbẹ̀rí wa ní àbúlá àgbàjẹ̀ mi ọjọ́ máa mọ̀ ọjọ́ ìfẹ́ ọ̀sọ̀ pé bàyá tó sallallahu alaihi wa sallam òun gba báyà lọ́dọ̀ lọ́dọ̀ sọ́lá aláìkọ́mọdé sọ́lá wa ìtàrí zakara wà ní lọ́sọ̀fẹ̀ ìlú kó lè mọ́sùlùmí ó ní àjọ nígbà tó ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ àtò òun dáhùn tó bá lánàá I pé òun ọmọ kí òun òun ọmọ ẹran zàká àti ìmọ̀ ẹsẹ̀ nílẹ̀ sí àfún gbogbo mùsùlùmí àti síládà pẹ̀lú wọn. sẹ́kọ̀ọ́ ti gbọ́ ó ti kọ́ ó ti kọ́ bá nítorí fẹ́ lò àdíìsì yóò tẹ lọ́rùn àtọ́nàdì nítorí ọ̀pọ̀ ẹ̀rọ ọmọ ọlọ́run àgbàlá tó jẹ́ alátàjẹ́dé níbi afẹ́kọ́ àdíìsì jọ sínú sílá rẹ̀ rahimahullah ta'ala rahimahullah ta'ala. eléyìí jẹ́ àgbà wípé iṣẹ́ tí mẹ́mọ̀ kan tó fi ti sínú yẹ àdìsẹ́ nìyẹn wípé òkè àdìsẹ́ lè ọ̀dà ọ̀tẹ̀mí lọ́rùn eléyìí ó tẹ́ mọ gbọ́ yé lé ṣùgbọ́n ẹni tó sọ àdìsẹ́ yìí nǹkan kan bẹ tó tẹ̀ lọ́rùn pa rẹ̀ jẹ́ mọ wá àdìsẹ́ mi tí ó ṣe sẹ́tí àti àdìsẹ́ mi nínú ẹ̀ka dìbò. tó bá lọ máa bẹ̀rẹ̀ pé kí ní kọ́ tó fi di wípé ó lo fifteen years lórí fóònù kó sí àjọ ìdínkọ̀ nìyẹn nǹkan tí mọ̀mọ̀ kọ́ náà àyíká sọ díẹ̀ nípa sùlù pàdé náà màlúù fún ọ ẹni tó fẹ́ sàlàyé ẹ̀sìn fún wa tó fẹ́ kọ hadith ilẹ̀ fún wa tó bá jẹ́ wà náà sunna ẹ̀ ká mọ̀ bọ́ọ̀ ló ti lu ayé rẹ̀ nípa zúúdù rẹ̀ àti pa Allah subhanahu wa ta'ala ilé tí ó jẹ jáde dára alimam al-Bukhari rahimahullah ta'ala wọ́n ní alimam Bukhari rahimahullah ta'ala nínú dáadáa tí ọlọ́run subhanahu wa ta'ala eléyìí tó ṣe fún àdìbọ́n bọ̀kọ́ ni mi wípé ó jẹ́ nípa pé tó bá ti ní àdéhùn pẹ̀lú ẹnìkan àbó bá ní àdéhùn kì í fẹ́ tẹ̀lé tẹ́pá sọ pé Ismail bàbá rẹ̀ Muhammad ibn Ismail ẹgbẹ́ bọ̀kọ́ rẹ̀ àbí asọ pé Ismail ṣe àwọn dúkìá kẹta lẹ́lẹ́kan tó sọ pé kò sí aráàmù mẹ́wàá la ṣùgbọ́n nínú àwọn dúkìá yìí àgbẹ̀bọ̀kọ́ rí máa ń ó máa fi ṣe òwò ó fáwọn èèyàn níbi mọ̀tọ́ ọlọ́bà ọba àfisọ́wò lọ ó ń bẹ nínú wọn ó jà bàbá bùkọ́rí ó gbé bàbá bùkọ́rí dáhùn àwọn èèyàn bá bàbá bùkọ́rí ń gbé kí bàbá bùkọ́rí lọ bá ẹni tó jẹ́ wá ní kọlọ́ ẹgbẹ́ ẹ̀sùn ìjọba ló bùkọ́rí ń rárá nínú ìmọ̀ tí bùkọ́rí wá ní ibi nínú àwọn dúkìá rẹ̀ tó wá wà ẹni tó àwọn tó wá wá jọ kan náà fẹ́ ràkẹ́ ibi kẹ́yìn tó fẹ́ ràkẹ́ níbi five thousand mọ́tàlá mọ́tàkùnrin èmi mọ́mù ká dé ẹ̀ka àádọ́là nígbà tó wá máa fi di ọ̀la yẹn àwọn méjì wá wá wá ràkẹ́ níbi twenty thousand. táyọ̀ ìgbà ló tà fún olùgbé ó ti pé èrè èrè pọ̀ níbi ayé lára wàrà wà ní máa máa gbọ́ kọ́rọ̀ ní ọlọ́ sàárà náà bùkọ́ sọ fún ọdún láàpọ̀lá àzọ́bùtù ara fún náà fún náà ìdẹ́lẹ̀ bẹ́rà yìí lánàá mo ti ṣe àdéhùn fún àwọn lágbájálágbájá ní èsì ní yíyà ní ẹ̀sán tó ẹ̀ ìdálẹ̀ tó fẹ́ mú ẹ̀sìn náà fún wa ìwé ìdẹ̀bá ìmọ̀ bùkọ́ tó ṣe ṣe fẹ́ bóyá òpé alágbé bí i ìdáwọ́ tó ṣe ìdẹ̀bá yóò dùn dáa wọ́n náà ní àwọn ìṣẹ́sí mẹ́ta kan bẹ́ẹ̀ fún un yẹ kó wọ́n akọ́ níbi láì nìyà àkọsí àwọn wàdà àdá mi àwọn mẹ́ta kan bẹ́ẹ̀ tó pàpọ̀ sára àgbọ̀n bọ̀kọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kọ̀mílù kàlàm mọ́ bọ̀kọ́ rẹ̀ kìí sọ̀rọ̀ púpọ̀ ìdẹ́jú náà rojọ́ tó ìbá sùn sí ṣẹ̀gbọ́n tó mẹ́tọ́ ti mẹ́ra àǹtẹ̀ lóòótọ́ tó yẹ láyé tó pọ̀ jù wọ́n ní àwọn ṣàná kíkọ̀ àwọn ṣàná kíkọ̀ àwọn tí wọ́n ṣe ní ṣe pẹ̀lú àwọn ṣéka lọ nígbà ṣe ìjọba ìtọ́sùn ọlọ́ ọ̀tàhánà àtàwọn àrọ́ ọmọdé ọmọ wọn wọ́n máa hàn kẹ̀kẹ́ ṣẹ̀bá ni wọ́n tó ní ṣẹ̀bá ni wọ́n ní harọ̀ wọ́n máa hàn kẹ̀kẹ́ ṣẹ̀bá ni wọ́n ṣẹ̀bá tẹ̀ ń lọ látọ̀bọ̀tà ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ọmọ ẹ̀jẹ̀ ni. wọ́n wá bí èrè lọ́wọ́ kan wọ́n ṣe kí ló ṣe kí lẹ́yìn

lọ́pàá tó jẹ́ pé nínú peter tó padà níta padà sọ ní bẹ́ẹ̀ yọ̀rọ̀ òun ní pé nínú ara àṣẹ́sì olóbi nígbà yìí ó jẹ́ pé wọ́n padà kó padà náà padà àti kó sínú ẹ̀ náà kò kọ́ni kò nífẹ̀ẹ́ kó máa kó máa lójú òkòrò ìfẹ́ sí mi lọ́dọ̀ àwọn ẹ̀ bákan náà kìí dẹ̀

so nínú tí tí àrìmọ́ Bukhari rahimahullah ta'ala ó ti fi láyé ṣẹ́gẹ́ ìdìmọ̀dá bí olórí náà àwọn afọ́ rahimahullah ta'ala wọ́n ní ká sọ kápọ́ sínú ọ̀rọ̀ àrìmọ́ Bukhari pẹ̀lú tí àrùn nígbà tí wọ́n Bukhari rahimahullah ta'ala tó parí sọ yìí Bukhari rẹ̀ tó parí ẹ̀sán ó kọ́ tán pẹ̀lú ìsìnkọ́rọ̀ lọ́sọ̀ lóru pẹ̀lú ìrìn àjò ọwá gbé sí àrùn فعرضه على أحمد wà Yahya wà Ali ó wá gbé sílà yìí ó lọ gbé báwọn àfáà ńlá mẹ́ta nínú àwọn àfáà tó ti kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ wọn gbé ẹ̀bá ìwé sílà yìí wò ọ̀nà òun ẹ̀fà àdìsí mẹ́rin ìlànà nínú sílà rẹ̀ ìtọ́jẹ́ ọkàn wọn ọ̀balẹ̀ lórí ẹ̀ àdínkù rẹ̀ ló hmm. kí fún ẹni màtáwò táwò táwò àdínkù àdínkù mẹ́rin kẹ́ ń bẹ táwọn rò pé kò yẹ kó sí rí ẹmọ ẹwọ kẹ́mọ́ Bukhari sọ fún wọn láti lọ́gbà tààrà wọ́n Bukhari sọ wípé àdínkù mẹ́rin tẹ́ ẹ̀sọ́ kò yẹ kó sí mẹ́ ọyẹ kan wà bẹ́ẹ̀ nítorí ìdìbáì nítorí ìdìbáì ọwọ́ sáré gbò díẹ̀ fún ó jẹ́ pé nínú ọ̀rọ̀ yẹn àwọn àfáì wọ́n dúró sórí mọ́kì fún wọn Bukhari sọ kí ni ó dúró sórí mọ́kì fún ó jẹ́ pé nígbà míì ń bẹ́ẹ̀ àfa àtọmọ ẹ tí ó lè ní mókìtì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ẹ̀kún pẹ̀lú kí ló pẹ́jọ́ náà pẹ̀lú ẹ̀kún èsì pẹ̀lú ìjà pẹ̀lú kí láti ró ìlú ẹ̀kún. wọ́n mú kọ́ ìrànlọ́wọ́ ọlọ́ ta'ala ìwọ̀n bá ń tó ti ṣe rẹ̀ pẹ̀lú ìbẹ̀lọ́ àti ibi tó ti gbà ní àpẹẹrẹ ìtẹ̀ ìsọ̀ náà pẹ̀lẹ̀ ìrẹ̀wà. àbálọ̀ ọ̀pọ̀ ìrẹ̀sọ̀ yí pé wàlùkọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù nínú àwọn tó tẹ́lẹ̀ ní àwọn mẹ́tàwọn náà ti wọ àdíjì mẹ́rẹ̀rin àwọn ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́lò kọ́ ní ti ní ọ̀rọ̀ tó kẹ́rọ̀ nígbà táwọn òwúrọ̀ táwọn òwúrọ̀ tábà ń sọ pé sọ ìlú kọ́ rí mẹ́lò kọ́ ní kojọ báyìí ṣe tá à ń sọ pé gbogbo àdíjì sọ yí àyè pátá mẹ́lò sọ ìlú kọ́ rí ṣe tá à ń sọ nìyẹn nígbà ẹ̀lọ́ ní ìgbẹ́jọ́ ká wọ́n sọ pé àdíjì pé gbogbo sọ yí ìgbẹ́ tá à ń sọ pọ̀ yẹn wọ́n lè oníròyìn gbogbo tó wà lóṣù láyé kò sí ilẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ àtọ̀ ní ìhànà tàbí tọ́lá àfíà oníwà mẹ́ta láti rẹ̀ sọ̀hìn àkàtà àwọn àtàlátú ní sọ̀hìn àkàtà onígbà àwọn àdíjì nílẹ̀ lọ́jọ́ pé sọ̀hìn wù ní tó pọ̀ rẹ̀ sí ìfọwọ́kàn ẹ ní sọ́ọ̀fù mẹ́rin tá ìdè ìlà yìí tán ó ní mo ti ní tí mi yìí o gbogbo mo fi àláwọn àrídù sọ yìí tí ní ìtúfọwọ́kẹ̀ náà jẹ́ gíní ó tún pọ̀ àbá nítorí gíní nítorí ìjọba wo kọ tíra àsọ ìgbò kọ́ọ̀lì ìjẹ́gẹ́ ìtàmẹ́rẹ́lì ha orúkọ tíra ìjẹ́gẹ́ ilé sọ ìgbò kọ́ọ̀lì bá ti wọ́n sọ kí ló kọ́ rẹ̀ sọ ìgbò kọ́ọ̀lì rárá ṣùgbọ́n káàpọ̀ ìtọ́ ìgbò kọ́ọ̀lì kò sí láì sílẹ̀ káàpọ̀ ilé àti sọ̀hí ẹ máa fà mí ìgbà pé ẹ káfẹ̀rẹ́ àṣàhìn òṣìláìdìlẹ̀ àwọn sára àṣìlá ìgbẹ̀ ó jí ó àwọn kìí rẹ́kọ̀ọ́ dáa bọ̀t wọ́n kọ́ tí àìgbẹ̀ ẹ̀jẹ̀ ó ní aljáàmìrú almusnadu àṣàhìn olùmọ̀tàṣùn àwọn tí wọ́n ní aljáàmìrú tí àkùjọ́ yí pé ó kó nǹkan tó pọ̀ ọ̀nù yẹtí pé nínú nǹkan tó pọ̀ nípa nǹkan nǹkan tó pọ̀ lásán o nígbà tó àkídà ọ̀rọ̀ àkídà ní sọ nílẹ̀ ọ̀rọ̀ àkàn ní sọ nílẹ̀ ọ̀gbìn àtọ̀tí súnẹ̀nì tẹ̀gbẹ̀ súnẹ̀nì ń tẹ̀kí ní wọ́n sọ àkàn súnẹ̀nì àbídà o sóyè súnẹ̀nì tìrì níbi so ọ̀rọ̀ àkàn lẹ́nu lẹ́nu ọ̀gbẹ́ pé àlejò àmì àti àyè o máa sọ̀rọ̀ àkídà máa sọ̀rọ̀ àkàn máa sọ àwọn kẹmí àwọn kẹmí máa sọ̀rọ̀ tí ń kú dẹ́ta rí máa sọ tó pọ̀ mọ̀ àmàlà àti alimusunari sínú ilé ẹ̀rẹ́ gbogbo àdíjì sínú àmọ́ ẹ̀sọ́ mẹ́ wàkàbújá ló bí bẹ̀rẹ̀ yóò jẹ́ mùsùlùmí yìí máa sọ pẹ̀lú pé lágbájá gbọ́látẹ̀nu lágbájá ọgbọ́látẹ̀nu lágbájá ọgbọ́látẹ̀nu lágbájá bọ̀tà arúgbó àlàkọ́ọ̀dù inú Bukhari tó di ẹni òjẹ́ ilẹ̀ sọ kẹ́kẹ́ ọ̀pá gbogbo ẹ̀ mẹ́mọ̀ àwọn àfáà sọ pé sọ ẹ̀lẹ́gẹ́ ló dáa pé sọ ìbùkọ́ nígbà àdìsí sọ ìbùkọ́ ẹ̀mẹ́ ẹ̀rẹ́bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀kọ́ lọ gbé sọ ìbùkọ́ rẹ̀ ẹbí pé tí àdìsí sọ ìbùkọ́ nígbà wá mọ̀sùmẹ́gà ni àbí mọ̀ àdìlákọ̀ọ́ tí ò bá ti lè dáa rẹ̀ mẹ́bàá rojọ́ nítorí sọ òye wípé wọlé àdìjá mi ò alìmọ́sùlẹ̀ àfọ̀hìn ẹ̀ ó ní tẹ́lí bíra yìí o èyí tàbí tó jẹ́ sẹ́yìn lùkọ́ rí gẹ̀gẹ́ ó kó nǹkan tó pọ̀ ní bí ọ̀rọ̀ àkídà bí ọ̀rọ̀ àkán bí ọ̀rọ̀ fíìmù bákan náà gbogbo èyí tí ó jẹ́ pé mo gbà wá mo sì sọ ẹni tí mo gbé látẹnu rẹ̀ àtẹ́tò náà látẹnu rẹ̀ mo sọ síbẹ̀ àgbàkútàsọ̀rọ̀ mo wá ṣe ní gúnmẹ́ sọ ìbùkọ́ ní ẹkùn ní sọ ẹ̀ẹ̀kọ̀ ẹ̀ẹ̀kọ̀ ilé ilé kàràpàwátà ẹ̀bá ó ní pé al-Mukhtasar Mukhtasar ní sọ ìlú kan ní polisiari ìlú eléyìí ó ní mo ti ní gúnmẹ́ tí àtẹ́yàn búrẹ́ o ẹni tó kọ sílà tí èyàn búrú tó fi three years kọ́ rẹ o kẹ́ni eré òmúrú tí àgbà ìtòsí kọjá ni tó náà tó lè rí báyìí irú tí àìsẹ́ ẹni tó mú mọ́ mú kọ́ kó náà múlù tí a ti ṣẹ́rù ń bẹ́ o àdíf làfẹ́ o kó náà múlù tí a tó ní tó kan tó ti kan torí bí ilé ìgbòmìnà yìí ọgbọ́n mọ́ sàwọn ṣòro hàn so ìbá mọ̀ bárí sọ pé òun sọ tíra yìí ní àgbọ̀tásọ̀ tíra yìí díẹ̀ kí kí o tó ń bẹ lájárí mi ni mo kọ́ ọ́nẹ̀ ètò gbogbo ẹ̀ á ní gbogbo ẹ̀ ní ẹ̀ nílọ àsìkò ó ṣe kí ni o gbogbo tíra mi bì ọwọ́ ni bí omúrí ọ̀sọ́lẹ̀ láyé sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀mọ̀ rí bẹ́ẹ̀ àwọn àlámọ̀lẹ́ àdébí sọ̀rọ̀ àwọn tó ní ṣègbọ́n láàbí wa súnà nìyí àtàwọn súnà ìfẹ́sí rẹ̀ wa ayé àbìyí àti bá dẹ̀bí ìgbìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam. ẹ̀rọ kan tó fi jáde pé àwọn àfà ọmọ sọ ìgbà Bukhari rahimahullah ta'ala bàbá sọ fún sọyìn Bukhari olùdẹ́kùn náà àti àti tẹ́bí tọ́mọ nìyẹn kọ àṣọ kó ti ṣe sáà gbogbo àdéhùn sọ̀rọ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ tó wà sọ̀hìn lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tó gbé kalẹ̀ àti ìwádìí tó ṣe àtiṣe tó ṣe àti dẹ́wọ̀n tó ṣe lọ́pọ̀ tó ṣe tó kó tó bá kúrò gbogbo tí ń bẹ tó ń màjọ ló ṣe gínú ẹ̀ka yóò jùlọ pọ̀ jù àwọn afọ àkọ́nà kó bá akẹ́wọ̀n ó ní nínú àwọn látàkùnmá fún máa lè bá máa jọ kọ́ wọ́n ní àfọ́ àwọn Muhammad ibn Abi Hatim ó ní ra'aytu Muhammad ibn Ismail fil manam ó ní sáré má Bukhari tẹ̀ ń wé ó rí lójú rẹ̀ níjọ́ kan ó sùn wá lálàkó ó ní má Bukhari yamshi khalfa an-nabi sallallahu alaihi wasallam yamshi khalfa an-nabi ó ní òun ní pé bá fún wọn láti máa ti gbé ẹsẹ̀ kan báyìí ibi tí ẹ̀sẹ̀ ti gbé ẹsẹ̀ tó ti gbẹ́sẹ̀ fún ìyẹn wọn bùkọ́ lọ́wọ́ àjọ ọ̀sẹ̀ àwọn ó ní àlàtò ńlá lélẹ̀ sí àlùmọ́mọ́ ìtọ́kọ́rọ̀ ẹni wọn àbẹ̀rẹ̀ yìí pé à àlàtò ńlá sẹ́yìn wájú náà sùn àlùmọ́mọ́ àfọwọ́sọ fún ọlọ́ọ̀tà ààrẹ ó ní àlà dáadáa tẹ́ bá lásì mọ́mìnì àgùntí mọ́mìnì bá lásìra rẹ̀ ó máa ń yóò jẹ́ ìró òdùnnú fún ẹni tó jẹ́ mùsùlùmí kí ẹgbẹ́ ni yóò fi gba ẹ̀tọ́ ṣùgbọ́n yóò jẹ́ òdùnnú fún. àdìmọ́pá ti bọ̀kọ́ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ tààrà àìmọye àìmọye àìmọye àwọn àlá àwọn èèyàn ńlá tó jẹ́ àwọn àlá dáadáa lórí sọ nípa àdìmọ́pá ti bọ̀kọ́ ìrànlọ́wọ́ tààrà. náà nígbà tí wọ́n bọ̀kọ́ rí tó gbé tíra rẹ̀ kalẹ̀ báyìí ọ̀pọ̀ tí àtúntò kan ọbẹ̀ rẹ̀ sí ni máa kó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó padà ṣẹlẹ̀ sí àdìmọ́ máa bọ̀kọ́ ìrọ̀ fún ọ̀lá ọ̀tá ara ó sì látara kọ̀bùl ilé ìṣẹ̀lẹ̀ ọ̀fún ọ̀bọ̀kọ́ rẹ̀ ìgbà tí kọ̀bùl bá ti dé ọ̀pọ̀lọpọ̀ méjìlá náà ó lè fi lè jáde ọ̀lá ọ̀tá wọn àáfíà ó náà àdìmọ́ máa bọ̀kọ́ ìrọ̀ fún ọ̀lá ọ̀tá ara nígbà tí ọkọ̀ sọ ìbùkọ́ rí tẹ́ ọwá sí ìlú tí yóò dé òṣùmọ̀ ọ̀lá ọ̀tá àkókò tẹ́ pé gbogbo ẹ̀ nígbà máa ń gbogbo ìbá mọ̀ kọ́rí olóko sí àwọn ẹ̀sìn ta tó bá ti wá dèrò yẹn gbogbo yẹn lọ parí rẹ̀. wọ́n nígbà tí mọ́mọ́ àgbọ̀kọ́ yẹn lọ́sìn lọ́wọ́ wọ́n fi àfáà kan ní Muhammad ibn Yahya òun jẹ́ àfáà àgbà nínú ìlú ó sì ń kó àwọn ẹ̀rọ sí ó ń kó àwọn ẹ̀rọ súnà ó ń fi ẹ̀sìn yé wọn kó tó tó máa ń bùkọ́ nígbà tí wọ́n bùkọ́ nígbà subhanallah ana àfáàyí ó kéde ní halkọ̀ọ̀lù wípé kí àwọn èèyàn jẹ́sẹ̀ kí ni o kí wọ́n lọ sí halkọ̀ọ̀kẹ́ lọ bá ìbámu àlùbùkọ́rì láti mọ̀ lọ́wọ́ tàn án rẹ̀ kí wọ́n lọ ṣe àǹfààní lọ́dọ̀ àbínáà àlùbùkọ́rì. kọ̀bùlì tó ti pé ìgbà táwọn èèyàn lọ sọ́dọ̀ àlùbùkọ́rì halkọ̀ọ̀tẹ̀ bá ń dúró kí ni Muhammad ibn Yamla ó ní ìjà ilé hádà rọ́jò sọ̀rọ̀ ó ní ẹ̀yẹ ẹni tó ti wọ àárín wa o ẹ̀yẹ wọlé sọ́dọ̀ ẹ̀ wọlé àdá wà ní àdá ẹ̀rọ sọ́dọ̀ kẹ́ lọ bọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ó ní àwọn ìbálò padà bá náà ilé yìí àwọn ìbálò bá ìbámu àgbọ̀kọ́lẹ̀ rẹ̀ fún ọlọ́ọ̀tà àrùn wọ́n dẹ̀ fún lọ́gbọ́n àdìgbà sọ́dọ̀ rẹ̀ hátà àbúrò àyẹ̀fọ́lá sí mẹ́jọ àlàfo bá ń di pé àlùkò ti àfà bá ń degi jẹ̀má ìgbà ìjòrò. kọ́ọ̀lù pàtàkì lọ́nà sí ìgbà àdàdáàlì náà ìtọ́ bá bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ burúkú sí àfà lẹ́nu nípa bá ń bù bọ́ọ̀lù. ìgbé rẹ̀ ọ̀dì àtẹ̀sọ́ tẹ̀sí ṣọ́ọ̀ṣù ń rẹ̀ bá. ẹgbẹ́ kò tẹ̀ bẹ̀rẹ̀ láwùjọ wa náà ó ti wà sí bẹ́ẹ̀ tẹ̀lé ṣọ́ọ̀ṣù náà rẹ̀ bá tẹ̀lé ṣọ́ọ̀ṣù náà nígbà tí wọ́n ṣe yẹn ló bá di pé àwọn kan bá ní tó tẹ̀lé pé ẹ jẹ́ ká lọ sí hálùkọ̀ rẹ̀ á lọ bílèrè ìbéèrè láti mọ̀ bóyá lóòótọ́ mọ́ra àjẹ́ ìdá. alimami muslim rahimahullah ta'ala onígbà tí àwọn èèyàn tí wọ́n kó jọ báyìí tó Muhammad bin Yahya yìí náà nínú àwọn àfa tí wọ́n muslim náà ìyẹn ló mọ̀ sí àárín àfa àmúṣe ìwọ̀n náà láti mọ̀ mẹ́rin ìrìn àjò òkú wọn ìṣẹ̀lẹ̀ yìí ti fẹ́ ó dà lọ́mọ tó fi jẹ́ pé àwọn míì nínú àwọn olùkọ́ náà sọ pé lọ́mọ tó jẹ́ pé ẹ lè rí àdíìfù pé kí mẹ́rin kọ́ nínú àwọn muslim gbọ́dọ̀ kẹ̀kẹ́ wọ́n jẹ́ àfá àfúnmọ́ muslim lọ́mọdé ìgbàgbọ́ muslim kó àdíjì jẹ́ ẹjọ́ ọ̀yẹ́ gba wọ́n lọ́dọ̀ àfá rẹ̀ náà ah, tó kọ́ pé àwọn náà àfá tó rí o rí ìmọ̀ kò ṣe bẹ́ẹ̀ ni ó a sọ pé sí halukọ muhammad bin yahya tó ń dòró látara ọgbóòlì tọ́lọ̀ bá fún àgbà màjẹ̀ kọ́ ọ̀yọ́ fún ọ̀yọ́ ọ̀tọ̀ àwọn wọ́n ní àwọn kan máa lọ bá ẹ̀gbọ́n bọ̀kọ́rí jọ kaba kúrò àwọn jọ wọ́n máa bẹ̀rẹ̀ sí bíèrè oríṣiríṣi oríṣiríṣi ìbéèrè wọ́n máa bí ìbéèrè wọ́n ní ẹ̀gbọ́n bọ̀kọ́rí jọ bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fún ọ̀dà ipò tí ń gbọ́ àwọn nǹkan tí Quran ẹ̀kọ́ làkìlà lọ́wọ́ wípé Quran tá ń pípé ṣe pípé ní ìbẹ́ta àwọn tí ò bá gbọ́ súnmọ̀ ìsọ́fí mọ́lẹ̀ mọ́ bùkọ́ náà lẹ́fẹ́ lọ́bùkọ́ ìjà kó sọ nǹkan òun kan sọ pé láwùjọ ìfìlì kùrán náà fúlò kò tí sọ ni ó tún padà sọ lọ́la tó bá kàtí àdìbẹ́ ìgbé kùrán ni ọ̀rọ̀ tí mo bá ti ka kùrán bá ìgbé ẹ̀dá wọ́n ti lọ bọ̀ wọ́n bá ti mọ bùkọ́ lè rí pé kí ló fẹ́ sọ nípa lámbùdùn kùrán kí àkọ́ ìgbàdúrà bùkọ́ lè dà ní àfààlù náà bàfúlù ọ̀kan àfààlá kọ́ńtúrọ̀tọ̀ ẹnu wò dáhùn lọ́pọ̀ ní àwọn ẹsẹ̀ tá à ń ṣe iṣẹ́ wa ọlọ́run dá ọ̀làwò kọ̀dákọ́kọ́ wọn àtà àbẹ̀lẹ̀ ọlọ́run bá ló dá yín àti ìbẹ̀tẹ̀ ìṣe. ìgbà tí mo kọ́ ní sọ yìí tó sọ pé láti ìbìlẹ̀ kúrò àmì wọ́n sọ wípé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ mi kúrò àti ọmọ kan nínú wọ́n dà ní ó ní àfọ́jọ́ ọ̀nàkùnrin kan ó dá wọn alàlẹ́ ìtìlá wọ́n ní mọ́mù olóyè ètò ní súnmọ́ o wọ́n fẹ́ kọ̀ hánà ìrẹ̀lẹ́ wọ́n fẹ́ fún lọ́gbẹ́ ni o wọ́n fẹ́ fi pariwo ah àti sọ bẹ́ẹ̀ náà ni ah ṣe gbogbo ní mẹ́rin àti olóṣèlú tí yorùbá kọ̀ọ̀lá kọ̀ọ̀lá wọ́n sábẹ̀rẹ̀ fi sọ oríṣiríṣi Muhammad ibn Yahya tó jẹ́ àfa àgbà odúgbò Bukhari odúgbò Bukhari ta'ala jẹ́ àná nígbà tó ti bọ́rọ̀ ìkárí ọ̀ṣítàmà àárẹ̀ bẹ́ẹ̀ àkọ̀rọ̀jọ́ di pé muhammad bin yaba kéde ní hálùkọ rẹ lẹ́yìn ìgbàsẹ kọlọ sọ pé ìjábí là ádá rọjò sọyìn ẹnu tó dẹni lè yí o bá kéde ní hálùkọ rẹ yìí pé ẹ tó bá sọ yí pé láti ìbẹ̀rẹ̀ kùrán rẹ̀ mọ̀kúló ọ̀nà ìtiwa mẹ́ta ìjìdíwa ní pé èyí sọ sí súnà ìdá ẹ̀tàkìtẹ̀ sí wọn ẹ̀tàkìtẹ̀ sí mẹ́mà ìbùkọ́ rẹ̀ ìdájọ́ mọ̀kọ́ yìí sọ sọ yé ibi imam mọ̀kọ́ rí yí pé láti ìbẹ̀rẹ̀ kùrán rẹ̀ mọ̀kúló ó sàgbọ́ mọ òfin náà tí wọ́n mùkọ́rí wà lórí ẹ̀ pé ìdí wọ́n mùkọ́rí sọ yẹn náà ọ̀rọ̀ ni but ìbáwọn ilé ìgbọ́ yìí àti nǹkan tẹ́lẹ̀ lóko ṣe gínú ìyàtọ̀ ìjọ bí wà lára rẹ̀ bá mọ́sùn àti Muhammad bin Yahya ẹni pé àwọn olùkọ́sọ́ mẹ́sọ yìí pé ìgbà tí bá Muslim lọ sí Muhammad bin Yahya ṣe pé ọ̀rẹ́ problem pẹ̀lú àwọn mùkọ́rí bá Muslim sì lọ kẹ́kọ̀ọ́ jẹ́ ó sì wá bá ní àti sọ pé láyé ìdílé tó ka ìlà ha ẹ̀yìn kan kò ní kórìíra àwọn ọmọ kọ́rí àti tó gbóni kejì yìí. bó ti wá gbọ́ ta ọmọ náà yá yára sọ̀rọ̀ rẹ̀ pé tọ̀ ẹni tó bá ti jáde níbi tá a ti sọ̀rọ̀ àkídà tá a ti sọ̀rọ̀ mọ́ni náà ẹni ẹ ó mọ̀ sí pé ń dáhùn sọ ìbò òbọ̀ yé kò tó lórí rẹ̀ ní kó ti wà wọ́n láwọn tí wọ́n ní mọ́mú tí ti lọ lé gbogbo tí rà ó ti kọ́ ní hálùkọ́ wọn ó ti kọ́ ní hálùkọ́ wọn Muhammadu Yahya ó ti kọ́ lórí Jamal ó ti wà wà gúnlẹ̀ bí ìmọ̀ rẹ̀ rí Èdè wáyé pé Imam Bukhari pẹ̀lú bá ṣe mẹ́ àti lọ́nà táà mọ́ pa rẹ̀ tí ó wà ní pé àwọn sọ tókè èsì àfà súnnà mẹ́ gbàtí mo ti kọ ní hálùkọ̀ rẹ̀ sófà. Nígbẹ́ ìgbẹ̀ yìí, ọkà lọ bá Bukhari rahimah Allah ta'ala. Sáwọn èèyàn ti ti wá lọ bẹ̀rẹ̀ tà, ah, Imam Bukhari ẹni jẹjẹ kí Bukhari. Nígbọ́n àfíà, Imam Bukhari rahimah Allah ta'ala wá sọ fún ọjọ́ ìlú àfààrẹ ìbáàdì àkùrọ̀kọ̀ ilẹ̀ gbọ́ ṣẹlẹ̀ àwọn tí àwọn sẹ́tà ń ṣe ìwà wa ìdésí wa ọlọ́ ẹ̀dá ọlọ́mọdé ni ó ní fa amẹ́lì kùránà mùbí ó sì gbọ́dọ̀ ẹ̀dá kùránà lápẹ̀lẹ́ ni ọwọ́ kàlámù lọ́ ọ̀bẹ̀rẹ̀ ìbàkúrò ẹ̀ fúlà tó fẹ́ ó ní àlùfáà ó ní sẹ́lẹ̀ kùránà ń tiẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣe ìfẹ́ tí wọ́n dá

tó máa dúdú kọ́ lọ kó wọn lọ jókòó sílẹ̀ gẹ́gẹ́ bí àfa kó wọn lọ fún àwọn ẹ̀rí ẹ̀sìn ṣùgbọ́n má bùjú débẹ̀ náà wàhálà mi náà ni o ti sọ̀rọ̀ ọ̀nà àti bẹ́ẹ̀ kí o lè ṣe àwọn ọ̀tá kí o tán apàrà sí ìpín ìgbà tó dé tó kọ́ọ̀rọ̀ náà mọ̀ kọ́ọ́rí pẹ̀lú àwọn tó ti kó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 Muchas gracias.